adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó wù nínú àánú rẹ̀ àti ìmọ̀sí ààrẹ tí ó ní kí a máa bẹ ní ààyè yìí ní àsìkò yìí gẹ́gẹ́ bí a ti gbèrò ẹ̀ adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba kan náà lórí àwọn orí tí ó ṣe fún wa ẹ pé ní tí ẹnìkọ̀ọ̀kan bá bẹ̀rẹ̀ sí ká tiẹ̀ àdìkà tán pàápàá jùlọ yìí tó jẹ́ orí tó ga òun ẹni tí ọlọ́run ti yẹn mùsùlùmí bákan náà lẹ́yìn ìgbà tó jẹ́ mùsùlùmí tán torí pé gbogbo mùsùlùmí kọ́ ló kọ́lé báyìí sí ipò kejì òun ẹni pé tó jẹ́ ni tí òun wá òdodo káàkiri tó fẹ́ fi àgbọ́yé ti ẹ̀sìn ẹ̀ gẹ́gẹ́ anábẹ́ Muhammad sọ̀rọ̀ sọ́lá ọ̀dọ́ sọ fún hadith Muawiya bin Abi Sufyan ọ̀dẹ́ aláàánì wọn yóò dìde ńlá òbí khayran ìfàkìrò sí gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ti fẹ́ ṣe lórí ire tó fẹ́ ṣàánú tó jẹ́ tó gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yẹ èyí yóò tó ní ọpẹ́ wájú ọlọ́run bá abẹ́rẹ́ wa sánà wàtàlá ìmọ̀ tí ó ṣàǹfààní tí a tuntun lọ tí ó sì jẹ́ òkùnfà oríire fún aláyé àtúnyà àti àwọn ọmọ akọ́mọ́tà ìṣẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa atọ̀rọ̀ ìṣẹ́ àti ìṣẹ̀ fún ànágbà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run rán sí wa nígbà tí ó rán ó rán ní rahmatan lil alamin àánú fún gbogbo ayé òun ṣe àánú ara mọ́ká ilẹ̀ mọ́ká nìkan òun ṣe ti ìlú mọ̀jínà nìkan àánú gbogbo ayé lọ́lọ́run ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá lórí Muhammad sallallahu alaihi wa sallam àlẹ́bí tó pé ní nígbà tí ó fi kú ó ṣàlàyé gbogbo ẹ̀sìn fún wa ìlànà tí ọlọ́run fẹ́ tó yọ́nú sí ó ṣe fún wa ó pa àwọn sàhábà rẹ̀ jọ ní hajjatul wada ó pa àwọn náà jẹ́rìí pápẹ́ ní ṣé mo jíṣẹ́ àbí ìjíṣẹ́ àwọn sàhábà sọ pé balakta àdá ìfọ̀ òjíṣẹ́ ìyọ̀wò dúdú nínú fún wa ó pàtẹ́ kan mọ́ ànábì wa gbójú tó kù bẹ́ẹ̀ aláhùn mọ́fà ṣìhàlì àwọn sàhábà mi lẹ́ jẹ́rìí yìí ọlọ́run bá jẹ́rìí gbogbo ń tọ́ fún ẹni ìwò jẹ́ ìkẹ́ ọlọ́run lọ́lọ́run ọba ẹ̀rọ Muhammad sallallahu alaihi wasallam kó bá wọn ará ilé rẹ̀ kó bá wọn ìyàwó ẹ̀ kó bá wọn sàhábà kẹ́ọ̀ kí ó bá gbogbo àwa tí à ń tẹ̀lé ìlànà wọn náà akẹ́ra ní ọkùnrin àti ní obìnrin ọmọdé wa ní àgbàlagbà wa pàápàá jùlọ àwọn àlùfáà wa tí wọ́n wà ní ìkàlẹ̀ tí ọlọ́wọ́ sánú àtàlá kí ó jẹ́ kí àríwọ̀n pẹ́. àwọn àlejò wa ní yàrá ọ̀tọ̀ atọ́kí wọn látara ìpín ní dáadáa àti fẹ́ẹ̀sì tó wà ní ara wọn ẹ̀nà tó ti wà pẹ̀lú wa kọ́nà wa sánú àtàlá tó sọ yín dé ní rọrùn tó sọ yín dé ilé pẹ̀lú ìrọ̀rùn ẹ̀ látòrí àwọn ìmáàmù wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ni táwọn sáàtọ̀ wa sáàtọ̀ ìmáàmù táwọn kẹ́kẹ́ra wa àbò muslim tọ́nà wa sọ́nà wa tààlà kò jẹ́ kí a yí pẹ́. àwọn tí àwọn àtàtìrà wa nínú markaz àdìsúnnẹ̀tì wal jamaa àti àwọn àlùfáà tí àtúnrin sínú tọ́nà wa sọ́nà wa tààlà kò jẹ́ kí irú dáadáa báyìí tọ́nà ń gbé fún wọn kò jẹ́ kó kárí. bá ti tó wọ̀nyí àbí ti gbogbo wa náà gbogbo wa náà làwọn ẹgbẹ́ ní nínú ìlànà kan sí rẹ̀ gbósùlù ẹni pé tábà ti ṣe àwọn oríṣiríṣi àlùwàlá tábà dárí yókù ti ń kọ́ kò ti kárí tó àfihàn náà kí táwọn afáwà fi ti gbogbo wa ṣe àsàlámù alaykum wa rahmatulahi wa barakatu. na gẹ́gẹ́ bí àwọn sáàlù sọ àtàkùn àkàmùdín Ibrahim abdulbaba pé tí ó máa jẹ́ sí àmọ́ ìgbéyàwó ní àárọ̀ yìí òun náà ni àkọlé kan tó lọ báyìí pé ní àtúnnátú dáínà àádásí wàlẹ̀ ìbáadà súnà àdọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam torí pé ní kálùkẹ́ àtúnnátú lásán ó ti di alamu sábà pé súnà tá a dákẹ́ àtúnwò pé súnà ànẹ́bí náà ni àgbàlérò kámọ́rò pé súnà ẹnìkan làtúntò súnà nílùú Muhammad sallallahu alayhi wa sallam bayna al-'adati wal-'ibada láàrin ìjẹ́ àṣà àti ìjọsìn súnà nílùú Muhammad sallallahu alayhi wa sallam láàrin ìjẹ́ àṣà àti ìjọsìn torí pé ní tí a bá wò á rí pé ní bákan méjì náà ni ntí anábà Muhammad sọlá tí ó bá ṣe láàrin kó jẹ́ àlọ́hádá àbí kó jẹ́ àlẹ́bàdà ṣùgbọ́n wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànábì báwo láti mọ ojú táàpì wò kọ̀ọ̀kan báà ní gbé ọmọ ọba kọ́sùn àbí báà ní ti ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ máa palàpalàpá ká máa jà fún súnnẹ́tò ìbáàdà àbí súnà tó lọ àádà ìtọ́jú àṣà káfí súnà àlẹ́ ìbáàdà alẹ́ torí pé ìta wà nù ẹ̀yìn nígbà wọn fà ti mú sọ láti ọjọ́ tí wà nù ẹ̀ pé dínú lọ́ọ̀dì bẹ̀yìn ẹ̀já sí wàgáàdì ẹ̀sìn ọlọ́run sáfẹ́ méjì lèyìn ó wà ń bẹ̀ tí ò bá ti dúró déédéé nínú kó kọjá àlà àbí kó sàfihàn káàrí bá ṣe súnà lọ́wọ́ Muhammadu ọ̀sánlá àìmọye nǹkan lẹ́yìn pẹ́pẹ́ ni ó ní ipò tó wà nínú súnà onípòtẹ́lò ní ìtòsí tó ti fi ọ̀fíìsì láàrin àwọn èèyàn àìwọ́mọye nǹkan tó bá bàrà tó fọwọ́ kéré ẹ̀ torí pé láàrin àwọn ènìyàn oríṣiríṣi la ń wọ̀rọ̀ kéèyàn ò bá ti fojú wò wò.

tó yẹ pé inú ẹ̀sìn ni gbogbo eléyìí nígbà tí àtùkù bá gbà wá insha Allah ta'ala àálẹ́nu bá tí ọlọ́run bá ṣe nírọ̀rùn bẹ́ẹ̀ mo fẹ́ àwọn àká wà níkàlẹ̀ tí ọlọ́run bá sánú àtàlà pẹ́jẹ́ kí àríwọ̀n pẹ́. àkọ́kọ́ táwa ní àtúnnàtù èdè lárúbáwá mi ṣùgbọ́n bí èdè lárúbáwá yìí ti jẹ́ ó gbajúmọ̀ ó dáa ní nkẹkẹ nínú ìjọ tó yẹ pé súnà gan là ń pè ó nẹ̀dá là á fi kọ̀ àwọn bàbá wa tí a bá rí pé yẹn kó jọ sọ́pọ̀ lọ sọ́ni kí náà ń ṣe abimani sápẹ́rẹ́ bàbá kan náà lọ́ọ́ di súnà bàbá kọ́ ju bẹ́ẹ̀ lọ sápẹ́rẹ́ wà sí ti súnà bẹ́ẹ̀ pé ní ìbádà igi náà tó ń súnà náà bàbá náà bá Muhammad sọ̀rọ̀ sọ́lá ló mú wa. bó ti wá jẹ́ lárúbáwá yìí ó yẹ ká mọ ìtumọ̀ rẹ̀ nínú èdè tí a bá ní àtúnnátu nínú ìtumẹ̀ o lè ní àtọ̀rí ikọ̀ ojú ọ̀nà ojú ọ̀nà ó lè ní àtúnlò ìwà kan àbí lànà kan téèyàn ń lò àbí tó ti di àtàfẹ́ nìyẹn ọlọ́run wà láǹtẹ̀jú àti tó ń nẹ́tì ولن تجد لسنة الله تحويلا ọ̀rọ̀ lè rí àṣà ọlọ́run àbí lànà ọlọ́run kó yí padà kẹ́límọ̀ súnlẹ̀ òní ẹ̀jọ̀ náà bá paná ọ̀tàlá olórí bákẹ́lẹ̀ ó tún lè tó àfihàn ìgbàfẹ́ nìkan fi ń láyé ẹ̀ àbí lànà ẹ̀ tó fi ń gbégbé sí ayé ilé nínú èdè nínú ìtumọ̀ súnlẹ̀ nìkan ìgbẹ́ tí amẹ́ríkà wò nínú ẹ̀sìn wa tá à ń pè ní Islam tàbá ní àtúnlẹ̀ ìkílá àgbàlérò oríṣiríṣi ojú ni àwọn àfáà fi wò ó ojú tó fi wò yìí ó jẹ jáde látara agbègbè tó ní kálukú fẹ́ lò sí lọ́jọ́ àwọn àfáà ní àdìsí ni wọ́n lójú tí wọ́n fi wò tún náà káyọ̀tọ̀ àwọn àfáà inú ìṣòro ẹlójú táwọn náà fi wò ó lágbègbè ti kálukú ẹ̀ríkà ìpá àwọn àpò ní ìṣúlù ni wọ́n ní tó ń jẹ́ súnà òun ẹni máa ń bí ìfàyèlà nàbí sallallahu alayhi wa sallam gbogbo wọn tá a bá ti fìtì sánàdùwà Muhammad sallallahu alayhi wa sallam tá a fìtì sí kó wá látọ̀dọ̀ ànábì ní nǹkan ò lè jọrọ̀ yóò ń gan ẹni tó fẹ́ wọ́pọ̀ pépé ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́yìn pàápàá nínú àwọn tí wọ́n ń dá ìlànà àdẹ́gbà wọn sọ̀tọ̀ sọ́lá tó ń gba àdàrú tó wọ́n ní kò sí súnà kò sí tó ń jẹ́ àbí tẹ́wọ́n ń bá àdébí ṣe kíní kan ọ̀nà àrà ń bá ń sọ náà mi ṣèbọ́rọ̀ ni ṣé ń pè ní àbí ọ̀rọ̀ lé ẹkú jẹ́ kò ń sọ̀rọ̀ nìkan àpèjúwe sọ̀rọ̀ wàhálà làwọn àdébí Umar bin Khattab ọ̀rọ̀ nígbà tó mọ́ ọ̀rọ̀ àníbà Muhammad sallam tó bọ́ wá pé ní innamal a'malu binniyat gbogbo sẹ́kọ̀ kẹta bá ṣe àjò lórí ti àníyàn ní ẹ̀kọ́ ṣe ọ̀rọ̀ làrẹ́ ti sọ jáde ń bẹ̀rù ẹ̀rí ẹ̀kẹ́jì ní àwọ̀fẹ́ ilé àbí iṣẹ́ tí ànẹ́bí ṣe ànẹ́bí ṣiṣẹ́ kan àwọn sọ̀hárà rí sọ̀hábà ni ó kọ̀rọ̀ ọtí ẹ̀kọ́ ìlú ìbẹ́ tí ó lọ́rọ̀ ànábi inú ìlú ìbẹ́ olè mẹ́rin méjèèjì lè kó pọ̀ kó jẹ́ pé kọ̀ òlì wà fẹ́ ní níbi iṣẹ́ kan náà àpèjúwe lè ní hadith Shumran mawla Uthman bin Affan radiyallahu anhuma kọ́lọ̀ kó máa kẹ́ Shumran àti Uthman náà ó ní Uthman kóńkó ń lọ gbé omi àlùwàlá wá ó ní ìṣàlùwàlá láàárín àwọn sọ̀hábà eléyìí náà tó jẹ́ ẹ̀kọ́ ẹ̀dọ́ dídí kàlífà wa mùsùlùmí ó pa àwọn ẹ̀dọ́ tí sálọ aláwájú wọn. ìgbà mi àlekọ́ yẹn lẹ́kọ̀ọ́ pé ká practicalize ẹ̀ lójú ẹ̀ kórìí bá ti ṣe. ó sálọ aláìsàn ló ṣe délẹ̀ ó wá ń sọ fún àkàndú ó ti ń jọ́ náà pé ní ọ̀rọ̀ àìsùn rọ̀ tó lọ́lá àdìsọ́ lọ́lá àlẹ́ ìwọ̀sán náà mo rí Muhammad tọwọ́dọ̀ náà wùdú ìhàbà mo rí tó ṣe àlọ́ ayẹ́lẹ́ ni mo ṣe ṣe yìí tá a bá mú ọ̀rọ̀ yẹn níbi tó dé hadithi alhadith alfeeli àbí asúnnàtì fèèlì yàrá máa pè yíṣẹ́ ni ó ní ṣùgbọ́n tó wá kàfikún kẹfẹ́ ànábì wa sọ pé ní ẹni tó bá ṣàlùwàlá ni mo ṣe ṣe yìí tó wá lọ kírun kí òòrò yìí kí òòrò ọ̀hún lórí irun tó bá fi kí ọlọ́run kò rí ẹsẹ̀ rẹ̀ jù ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ hadith yẹn ẹni tó mọ́ lòló ṣiṣẹ́ iṣẹ́ tó wá tó lánàbí ló ṣe bóun ṣe hadith ni kó tó wá fọ́ra ànábì gbé lẹ́yìn. bákan náà àwọn kẹkẹrẹ rẹ ni ó tún lè jẹ́ bí àkúfẹ́ ẹni tó ṣe ẹni ọ̀sẹ̀ nǹkan ànábì mọ̀ sí ó sì kódà ìdí ìdẹ́gbẹ́gbẹ́ ìlú ìlú àwọn sọ̀hábà òdìwálẹ̀ àlẹ́ ìmàjùmọ̀rin tó máa sọ fún wa pé ní à ń ṣe nǹkan báyìí ẹlẹ́yà àdẹ́bí kódà kó mọ́ rí torí pé ṣẹ̀rí àti ń tẹ̀síwájú gbà ọlọ́run ti mú fi wá káyí pé tí òsọ ni ọlọ́run yóò kọ̀ fún wa. jẹ́bẹ̀tẹ̀ wọn hadith jáde bin abdullah rọ̀jàlá àní oní kúnnà ní azilu wà ní kùránù yẹn ní sèlú oní àwọn àwọn irú eléyìí náà àdìsí làákà fún kòtọ́pá nẹ́bì ló ṣe kòtọ́pá nẹ́bì ló sọ láwọn làwọn ń ṣe mọ́láyé ànẹ́bì ní nǹkan yìí ṣẹlẹ̀ ànẹ́bì yìí kiri ó àpúfẹ̀ fún wọn. àpèjú eléyìí ní iṣẹ́ ànẹ́bì àpúfẹ̀ bẹ́ẹ̀ kó nǹkan ló ṣe òun náà ni arákùnrin kan tí ànẹ́bì àbúṣẹ́mọ̀ sọ̀rọ̀ sọ́lá tí omi ṣe aṣíwájú fáwọn sọ̀hábà ẹlọ́ọ̀lù kan ẹ lọ jíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀. gbígbé rí wa pé a ní lọ láì ní láṣíwájú àmẹ́bí fẹ́ arákùnrin ẹ̀ka síwájú wọn. tó bá ti wá ń kírun lórí kóun náà ń ké pẹ̀lú ọ̀la ọ̀hà lórí gbogbo òru tó bá ń kí. yìí ní àwọn tọ́jú ọdún ó lẹ́nu ṣùgbọ́n ọ̀rọ̀ ànẹ́bí ni wọ́n tẹ̀lé pé aṣíwájú yìí ni ayé ọ̀pọ̀ ó tẹ aṣíwájú kódà kí nǹkan yẹn ò sí rí evidence tó kílíà pé tẹ́ bẹ́ẹ̀ torí pé òun ló yẹ kí ẹ́ẹ̀tì máa tẹ̀lé bá iṣẹ́ rígun wọn lójú ó sì ń ṣe lọ. àmìlú àkọsọ̀rọ̀ sọ́lá ẹni alẹ́lùmọ́rí asámù wàtọ́á ti hadí abdullahi bin umar. pé ọmọ ènìyàn gẹ́gẹ́ ni kó tẹ̀lé aṣíwájú ẹ̀ kó gbọ́rọ̀ sí lẹ́nu kó sì tẹ̀lé. fíìmà àhábà àwòkáyà ntí ó bá fẹ́ ni àbí tí ò bá fẹ́. irú kẹ́kọ̀ọ́ yẹn ṣe kò tẹ́ àwọn èèyàn lọ́rùn dáadáa ṣùgbọ́n a ń lo hadith ànábì pé kò nígbà tí ẹ̀kẹ́ ìtẹ́ ló ń ṣe nígbà tó wá délé lẹ́bi ànábì ìrẹ́ arákùnrin pé tó ń ṣe léyìí mo fẹ́ràn sóra kọ́kọ́ jù mo sì fẹ́ kí n máa kà á ànábì amúdà sọlá ti jẹ́rìí pé ah ọlọ́run nífẹ̀ẹ́ sí tó ń ṣe ìyẹn ànábì kọ́ ló ń ṣe èèyàn ló dé ṣùgbọ́n ànábì ló àkúrúfẹ̀ẹ́ ilé nínú súnà nígbà mùsùlùmí sọ̀tọ́lá náà ni. sábà wo àwọn muhadithun àwọn tó wá fi nǹkan kún lẹ́yìn mẹ́ta ìṣe ìbánẹ́bí ṣe tó sọ tó ní pẹ́ẹ́sẹ̀ tí ó sọ̀rọ̀ wọ́n fi kún àwòsí pàtìn àdúgbò jẹ́ ròyìn ànẹ́bí kàlùkìyà kàlùkàyà àwọn ó lè jẹ́ ròyìn tó ní í ṣe pẹ̀lú kàlùkìyà bẹ́ṣẹ̀dá ẹ máa ra wọn hadithi mi táwa lọ́nu àṣàmáyìlú mahmadiya ti alimami Tirmidhi rahmatullahi alayhi sọ́kò nǹkan nínú àwọn ntòjọ́ máa ìwà àlẹ́bí ìfẹ́sí àlẹ́bí sọ́kòjọ́ sínú síra yìí. ẹ sọ àdá àwọn àbúrò àbùkẹ́ mi ń sọ náà nípa àlẹ́bí ṣe ga tó ẹ̀rí bí bọ́lọ̀ ṣe ga bí ó ṣe ga jù tí ó kúrú jù tẹ́ pé ní èjìká rẹ̀ ó fẹ̀sẹ̀ ra wọn dáadáa lọ́dọ̀ ṣe ròyìn àlẹ́bí ló wà ní àdìsí yẹn lọ́dọ̀ àwọn aláàdì torí pé tó kàwé ní tó gbogbo tó bá ti rinlẹ̀ látọ̀dọ̀ àná ìròyìn bọ́nà ń ṣe janet àárín bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àfọwọ́nì òṣùwò ìdájọ́ náà fẹ́ mú tí bá lẹ́bi ṣe ga pé ìyẹn ò sínú ìdájọ́ lọ́dọ̀ tó wa àǹfààní àti gbogbo tó bá bá ti rinlẹ̀ àfẹ́ òkú tó rinlẹ̀ tó ajẹ́pẹ́ nílẹ̀ inú súnà ló tún wà abára àwọn hadith kan tó ń describe àwọn àdìsí kan tó ń pa àwa rẹ̀ eléyìí náà kó sínú súnà rẹ̀ sallallahu alaihi wa sallam. ẹ sábà lọ àtẹnumọ̀ súnà ó pé oríṣiríṣi àwọn nǹkan sí sínú táwọn afẹ́sùn bá lọ pé àsúnà oríṣiríṣi nǹkan ló kó sínú. nǹkan alákọ̀ọ́kọ́ tó àkọ́gbọ́yé òun náà ní kullu ma jaa bihi rasulullahi sallallahu alaihi wa sallam gbogbo nǹkan bá mú wa gbogbo ìtàlẹ̀ yorùbá mú wa pátápátá là ń pè sunna ìyẹn ló máa fẹ́ pé nípa bá ní àdè sunna ẹni tó dúró ti sunna tó sì ń ṣe bó ti yẹ kó ṣe ìtumọ̀ ẹni. ṣùgbọ́n kò ṣe ẹjọ́ ní ní sunna kan rárá bó ṣe wò ó mọ wàyí lá káàní káàpẹ̀rọ̀ tí o ta ń lò pé ìtàlẹ̀ bí mú wa ni tí o bá ti gbà rárá kékeré ní ìjẹ. nítorí ẹ̀ ní al-Imam al-Barbahari níbẹ̀ tó bẹ̀rẹ̀ tíra àwọn tí gbogbo àná mọ̀ ẹ̀rí sẹ́rí òsúnà kí náà ti bẹ̀rẹ̀ ẹ ìlànà lọ́mọ pé anna islam wa sunna islam gẹ́gẹ́ sunna wa sunna tó yíya islam pé ọ̀lẹ́ ẹ pé kankan nínú méjèèjì. sábà ká lè sunna ẹni tó dúró tẹ̀sìn tó dúró tì ló dẹ̀ dúró tì náà wà á ńlá kò sẹ́ni tí ò ní ní sunna kankan lára bí ò bá rí ètò ìfèrí ní oúnjẹ tó pé ẹnìkan náà lòun náà tẹ̀lé ló kí ló ń náà lànàbà Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rí eléyìí ó kọjá sílẹ̀ sábà kí àwòrán alukur'an tí a bá wọ bá lọ́dọ̀ àbúrò sọ̀rọ̀ sọ́lámù wa a ti tẹ́lẹ̀ tó kọ́kọ́ wọnú rẹ̀ lákọ̀ọ́kọ́ náà ni ọ̀rọ̀ alẹ́ ìsìkọ́ọ̀lù ọ̀rọ̀ àdìsọ́kàn nítorí àwọn àfẹ́ẹ̀sì tó wá mọ̀ ní àná ọ̀sọ̀fẹ́ kò ní súnà tí ẹ bá sì fẹ́ kọ́kọ́ torí ibú ibi tó ti kọ́ tàbí àgẹ̀rẹ̀ náà nìyẹn ẹ gbé àwọn àfáàdìfà wa lánàá yọ̀sá òun lọ́ọ̀ kó làkàyè tí wọ́n ń sọ pé bẹ́ẹ̀ ló ń bí ya bẹ́ẹ̀ tó báyìí tó báyìí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ń gbé fún wa òun náà lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣèkọ́ọ̀tù pé lágbájá oṣù ní súnlẹ̀ nítorí kíni ó lọ sáfẹ́ àgẹ̀lẹ̀ sí ìṣẹ́ tó lágbára. Táwọn ọ̀rọ̀ na ìkan nínú àwọn àfáìsùn tí wọ́n sọ wọ́n ní wà súnà tu súnà tẹ́ẹ̀rí òun náà lè sùn pàtẹ́kì wọn lùlá kàtàmọ́tò àmọ̀ káànà àléyìn nàbí sọ̀rọ̀ sọ́lá agbọ́dọ̀ gba ntánẹ́dọ́ àmọ̀ sọ̀rọ̀ sọ́lá tó mú wa kágbá mọ́ fífi. wọ́n ní kúlápá ìrọ̀ ọ̀sìn àti ń tí àwọn kùlàfà ọ̀rọ̀ ṣìdín àwọn sọ àwọn kàlífà nílò àmọ́ sọ̀rọ̀ sọ́nà àtàwọn sọ hábà lápapọ̀ kágbá mùsùlùmí yẹn náà ni alimam ahmad rahmatulah alayhi làwọn náà ti bẹ̀rẹ̀ sí àwọn tó usúlì súnà tó ń dáná sàmásùkù màkánà alẹ́ afáàlù nàbí sọ̀rọ̀ sọ́nà ìpìlẹ̀ súnà lọ́dọ̀ ti wáyé súnà tó kọ́ ń tọ́ka sí mẹ́rin náà pé tó ní ìkọ́lù tó dáa ọgbọ́dọ̀ gba táwọn sọ yẹ lọ rí mo sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ìpinnu bàbá náà fẹ́ ti kọ́ ń gbé kódà débi olóńgbò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọba yìí ti sáwọn afẹ́ ti sí. èyí pèlè lérè bákan náà eléyìí tó àlè àwọn àwọn wọn àmọ́ àtàwọn ṣe. yẹ̀rẹ̀ tó bá ti máa ń sọ ẹni yóò kírun dáa pẹ̀lú súnà kò sọ ní súnà lórí báyìí ṣùgbọ́n láti pèlè tó ti pẹ́ bẹ̀rẹ̀ òun náà ni nínú àfíjà wa bákan náà àkọwá kódà nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ àárẹ̀ tí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yé sọ̀rọ̀ ní súnà ẹ̀rí sheikh bakra abdulzai rahmatullah alayhi wọ́n ṣe kíra kẹfẹ́ ẹ̀lmọ́jà mọ̀nẹ́rì nígbà tó ẹ̀fà yọ́n bíi ní pé tá a bá kọ́nu tún lẹ̀ nínú táàmù ń lò sí ní n tó kó gbogbo ohun táàmù ti mú wa lóko sínú gbogbo táàmù bá wọn sọ sọ́dá ní oko sínú. mọ́tẹ́lẹ̀ ìsìláàmù kejì tí a máa ń gbà lérò sí abáwọ́kẹ́ àtúnná gbìmánà àlìyí ẹ̀rí tábàwọ́kẹ́ àtúnná nípa àgbàlérò nídàkejì ó lè ní àdìsí àlẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí pé ní ẹ̀rí wá lórí ilé ìjànsẹ̀rẹ̀ rẹ̀ sábàwọ̀ àdìsí kan tó wà nù àlùmùsọ́jọ́ra pẹ̀lú ìmọ̀ àṣáàkì. àníbà àwọn ọ̀rọ̀ sọ́nà sọ pé ní sàárà tó fi ìkùn mo fi ilẹ̀ fún yín máa ń sáwọn sákùn bìbí ma láǹtẹ̀ lè lù abadan. àyíká bẹ́ẹ̀ pẹ́tẹ́ ẹ bá gbá mú ẹ lè sọnù ẹ lè ọ̀nà òdodo lẹ́ẹ̀ máa wà nígbà táwọn ẹbí ó sàlàyé rẹ̀ ńkọ́ ó ní kìtàbà lọ́ọ̀ rẹ̀ fi ra ọlọ́run tọ́lọ̀ bá rí yẹn láì mẹ́yẹ tó dàdí lè mọ̀tẹ́kìn ọ̀nà wọn ló jẹ́ fáwọn tó yẹ ọba délù páyọ ọlọ́run iná hábà kùrán yá àti ilẹ̀ ti sí àkọ́ọ̀mù ẹ̀dùkùrán ni wọ́n fìyàn mọ́ yẹn ní tí ẹ bá gbà mú inú ilé tọ́nu. ẹlẹ́ẹ̀kejì ni wà tó nẹ́ẹ̀sì àti ìlànà mi ìlànà bá lẹ́bi gbà lérò bàbá ti gbọ́ àkùrán lọ́tọ̀ ayé pé túnẹ̀ ni ó mọ̀ ẹ́ yake yi máa suna súnà wọn sọ̀tà tí ti hadith yẹ yẹtẹ náà wọ́n bá alukur'an mu ẹ̀ lè sọnù ọ̀nà kejì táà ló ń gbádùn nù ọ̀nà kẹta oní ìsìlá báwọn oní títí máa ń lò ó ní kíní yẹn èyí ló ká káàkiri láwùjọ wa lónìí tọ́ba ní ẹsẹ̀ súnà sílẹ̀ ń tẹ̀wá ṣe yẹn ìsìláwà àwọn àpò ní títì òní wọn lò tẹ́fà bí ìpè kí ló ń jẹ́ ìdí ẹ̀kọ́ nàìjíríà ló ní gbogbo sáré ìbá ti ṣe wọ́n wá jù pé ní ìrún rákà mẹ́rin tó ń fi ní zuri náà bá lè lò sí mẹ́rin àkọ́kọ́ tó ń tọ́ sọ kí ni ó jẹ́ kí ni ó jẹ́ súnà ó fi èrò rẹ̀ náà ní pé ìgbọ́n tó bá jẹ́ kékeré kí ni èyí wà lókè tí mo lè kí mẹ́ta súnà àwọn àwọn a làwọn gbọ́yé bí ẹlòmíì ti gbọ́ yìí tó sọ́yẹ́ tó fẹ́ lò fẹ́nu tó bá ní yìí wọ́n ní eléyìí fárùkù ní eléyìí súnà ní dùmánà dùmánà dùmánà tẹ́tẹ́ tó bá ti yóò gbà ládàá ló yẹ tí ì gbọ́dọ̀ bá ẹ̀ṣẹ́ ọ̀dọ̀ ló ti wá yóò máa padà sí ìta tó fi bá ti wá lọ́dọ̀ ìtọ́jú wọn lọ́dọ̀ àníbí òsì nípele kan náà ìtọ́jú ọ̀nà yẹn wà ń bẹ̀ ìyí tí èsè ọ̀nà yẹn wà ń bẹ̀ yìí tá a fẹ́ ó wà ń bẹ̀ yìí fẹ́ pé ní àtọ̀ ṣe àtẹ̀ntí ò sí déédéé lójó wa ó wà ń bẹ̀ bá padà wọn ṣàlàyé fúnra wa. bákan náà tí a wá lọ súnlẹ̀ ní ìgbà míì a máa tún mú kọ́ ọ̀dé látún dèbìdìà yóò máa jẹ́ ìjà kejì bìdìà. tí a bá wọ àdéhùn àlẹ́ ìbá dùn sáà tọ́lá náà ní ṣe wá àti fáwọn wá àti kúlágbára ẹ̀rí tó mi ọkàn àwọn ti ti wá àti àwọn ẹni eré máa ń mi ọkàn ní ó máa ń lapa kájú wá ti kò fẹ́ làbá rẹ́rìn wá àti rẹ́ là ń ṣe ṣọ̀kanàlà àánú ọmọlúwà tó máa ń ṣe bẹ́ẹ̀ láwùjọ wa. ó náà níbi ṣe wá àti lápa lọ́kàn àwọn ìlápa ìlú wa máa pé kọ́mọ̀ yẹ pé òun dágbére ni o rẹ́rẹ́ tó máa ń dágbére tó mọ̀ pé ní àwọn ọ̀rọ̀ gbẹ̀yìn lòún sọ yìí tó lágbára ni ó sì báyẹn sọ̀rọ̀ fáàrù sí ilẹ̀ ṣèwádìí fún wa àníyàn ṣèwádìí ẹ̀fáyọ̀ ọlọ́run ẹ̀tẹ̀ láwọn olórí yín gbogbo ẹ̀là rẹ̀ sàlàyé fún wọn ẹ mọ́ ìyapa àtẹ wọn lókun bàtọ́ nínú ìgbà ti ìyapa àtẹ tọ́lọ́run. àníyàn wọn sọ fún wọn pé ní wà á ní ìkùnbí sunnati ẹgbá ìlànà mímú ẹgbá ńlẹ̀ mímú wà sunnati lọ́kọ́lá fáfi rọ̀ ṣìlínà ìmàdìyí náà nígbà àdìyí àti súnà àwọn ẹni rẹ àwọn kàlífà tó ń bọ̀ lẹ́yìn mi. kàlọ́sà kò bí ha ẹja mú fífífín. wà á tó àyẹ̀yìn àdìnnàwá àdè ẹ̀yìn yẹn jẹ́ kìnìún yàtọ̀ àti ṣídìí àtọ̀ sàmẹ́sùn. anábì ẹ wá yí mọ bí ìgbà pé ajá wa yí léegun ẹ má jẹ́ kó jábọ́. nígbà táwọn ìlú wa ṣe wá àti ilé ìfọ́n ẹ̀pẹ́ ní hikman ó wà níbi ìṣẹ́jẹ́ ànábì àtẹ̀rẹ̀gí yìí tó ṣe fún àìjẹ́ bẹ́ẹ̀ gé yìí sẹ́kọ̀ náà lè fi ròyìn rẹ̀ tẹ́lẹ̀ pé ó jẹ́ bàbá ṣe rán wa nàbí rọ sàkọ́tọ̀ yòókù fún wa ní ròdù fẹ́ ṣe dáadáa báyìí ó lè tó wá kì wá nílọ lùgbò wá tuntun dáa mi kúrò gbogbo àná lè yín wọ̀ ná iná iná iná nìkan tiẹ̀ subhanallah ayé ògbà ní àjẹ́ dúdẹ́rù àwọn náà díẹ̀ àdéhùn فمحدثات الأمور فمن كان ذلك فإن كل محدثة بدعة ẹgbẹ̀gbọ̀n tó bá jẹ́ àdáadáalẹ̀ nínú ẹ̀sùn ìpẹ́lú mi lè gbé mi wàá pẹ̀lú ẹ̀ṣẹ́ káwọn àlùmọ́tò mọ́ tó bá tún àdìsẹ̀ wàá tún lọ fi nǹkan ní èsì àkùránù ọ̀tún náà wọ́n ń yapa ara wọn àníbi láyé ẹ̀sẹ̀ kọ̀ wọ́n rẹ̀ lè yapa ara wọn. nínú ẹ̀sìn ni ọlọ́wà sọ́nà wa tọ́lá àwọn èyí tó láwọn èèyàn tó tó ń dáyẹ̀ tó nínú ẹ̀sìn àwọn ọ̀gá wọn àwọn olórí wọn nínú ẹ̀sìn nínú ẹ̀sìn mẹ́rin àmì yára kan bí ìlà ìtọ́nà òfọwọ́ sí bá nínú ẹ̀sìn ni àníbi náà sọnù àdéhùn tí gbogbo àwọn tó mọ̀lẹ́ àkàdàkà sí àwọn ìnà ààbà ààbà táwọn ẹni tọ́ka sí ẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ wa táwọn ẹni sàrẹ́ ìjọpọ̀ ọ̀rọ̀ tí mo mú wáyé àìpẹ́lẹ̀ àdéhùn fàyínà kó làmọ̀ ìdásá pé gbèdè àgbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn dídí àní ọmọ ẹ̀jẹ̀ ẹni pé ìbáná mi sọ lókè ìbọn súnlẹ̀ ó sọ tẹ́lẹ̀ kejì ní gbèdè à ayé pé súnlẹ̀ tòkè ó jẹ́ dà kejì tó jẹ́ gbèdè à àtùmọ̀ ńlùbẹ̀ ilé ní ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tó gbajúmọ̀ ọ̀nà káàrin buhari tó kẹ́ sheikh islam nusaymi rahmatulah alayhi wọ́n kọ̀ rọ́ra rẹ̀ nínú àwọn tí àti ní atúlélé súnà tó máa jẹ́ mọ̀kọ́bìlá ìṣíà tó máa jẹ́ láti jíkí ni àwọn ṣíà àwọn ṣíà gbólẹ́gbẹ̀ẹ́ kan gbogbo àwa mùsùlùmí yòókù àpẹẹrẹ wa ní súnà àtẹ̀tọ́ jẹ́ àṣà ìrà náà onókòsí àtẹ̀tọ́ jẹ́ àwọn mọ̀tòrúdí ànókòsí ní aspect yìí aspect pé a wọn kúrò nínú àwọn ṣíà lágbàlérò kò ní ìyẹn ló bàbá pé ní tí a bá dé Iraq lónìí wọ́n pè wọ́n sí mẹ́ta wọ́n làwọn kùrùsán àyíká ọ̀dọ́ kan sí ìlú wọn súnmọ́ tọ́kì àwọn ẹ̀kẹ́jì ní ṣíà akẹ́kọ̀ọ́ náà sọ ní arọ́bù súnà wọ́n máa ń tí òṣè súnà náà pa àwọn súnà rẹ̀ ti ń pa àwọn eléyìí jẹ́ni àwọn sọ̀dáàmù arọ́bù súnà náà wà fún wo ti ní ní àwọn ṣùgbọ́n súnà tó lò ń bì ọdún máa tí àbáwọ̀ pẹ́ ní àwọn súnà tí àbáwọ̀ ọgbẹ́ ńdọ́pẹ́ súnà ń bẹ̀ yẹ tó wà ní orí súnà àdẹ́gbà Muhammad rasulillah la ilé iṣẹ́ ìṣẹ̀lá ọ̀ká sáà mọ́lò láti fi yàtọ̀ àwọn èèyàn kó pẹ̀lú àwọn tó kàn ṣíà ìtakòfin ẹ̀sìn tiwọn ó lágbára gan nínú sẹ́yìn à ń nítorí ẹnì kẹ̀kẹ́ ọ̀nà tó ń gbé àtẹ́fi tako súnà ó lágbára gan àwọn àkókò bá yẹ fẹ́gbẹ́ kan tẹ̀yìn súnà fẹ́gbẹ́ yẹn tó ní kùdìẹ̀kùdìẹ̀ lára náà òun ló wá pẹ̀lú wọn àwọn àpẹẹrẹ tí a ní ẹ̀fẹ́gbẹ́ pé ẹ̀yin ni kí ni ẹ̀yin ni ṣe à ilé ìrọ̀nà márùn-ún tá a máa ń gbà ló súnà ẹwà tó súnà nígbà tó sọ súnà lẹ́yìn tá àlà dárájà tẹ̀ wá àkìdá kò sí nípele kan náà kò sí nípele kan náà ìlànà àpáyẹ̀sì ti ṣe àlàyé láti mọ ẹni súnà tó ní í ṣe pẹ̀lú ìbáàdà súnà tó ní í ṣe pẹ̀lú àádà eléyìí yẹ kó jẹ́ nǹkan ìjọ́jú fún wa torí pé ntọ́nà ọ̀rẹ́ sọ ọ̀rọ̀ ní kúlí ìnàmọ̀ àná bá ṣe àwọn mìtìlú fún sọ fún ẹ pé èèyàn lèmi náà jẹ́ gẹ́gẹ́ bíi tìyín téèyàn bá jẹ́ ìyànjẹ́ mọ́ kí ni ó máa ṣe yóò sì máa wu àwọn ọ̀wà àwọn èèyàn torí pé pé yàtọ̀ sí wa ìyẹn làwọn kèfèrí ò fẹ́ tẹni mọ́ yẹ ha bá rọ̀tún ṣé ló tó jíṣẹ́ yìí yá kúlù tọ̀ án tí ń jẹun wọ́yẹ́ mú ṣètò àtúwá tó ní wọ́n arajà láwùlá àkóńsílà ilé yìí mọ́lá tó ẹ̀yẹ kọ́ lọ ń sọ mọ̀lẹ́kà kalẹ̀ ẹ̀yàkún náà máa wú nàbí rọ̀ bóyá kó máa kìlọ̀ fún ojú òjíṣẹ́ ni kò owó jáàmùbù kó dé èèyàn pé èèyàn ń ṣe òun ló ṣe èyí ló tún fa tí wọ́n béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ àlébì ṣe ṣe ní ṣe ní ṣe ní ṣe ní. àlébì ní subhanallah subhana rabbi àlùkùtù ìlà àbájára ń rọ̀tù la ilé ilé rẹ̀ ti pọ̀jù èyàn lè nínú mo kà jójìṣẹ́ èyàn lè nínú ẹ̀sìn mo jójìṣẹ́ ibẹ̀ láti rí pé tọ́lọ̀ wa sára àtàrà ti sọ fún apẹ́ni kúlì ìnàmọ̀ àlùbáṣà rò mí sílùkùn èyàn bíi ti yín lè yín náà yóò ha ìlẹ́yìn èmi kẹrin gbà wá yìí lẹ́yìn ògbà yìí etí mo fi yàtọ̀ sí yín nu ajẹ́pẹ́ni tó ti gbà wá yìí tó mú wa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀jọ́ tó ń jẹ́ bàdà fún wa lọ́dọ̀ díẹ̀ kẹ́ bàtàrí yìí àbá tọ́lọ́ bá ti ṣe irú táwa náà ń ṣe ojú ò láti wò yìí o torí pa akẹ́kọ̀ọ́ tó bá ti tó gbogbo tó bá wá látọ̀dọ̀ àlẹ́bí gbogbo tó bá wá látọ̀dọ̀ àlẹ́bí lọ́rọ̀ ni níṣẹ́ ni gbogbo ẹ̀rẹ́ náà ṣe òfin náà iṣẹ́ mi tó wá ṣe tó jẹ́ iṣẹ́ tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yẹn àwọn afá lọ́dọ̀ pé ní ànábà àbúkọ̀tà sábà gẹ́gẹ́ bí sọ́kùnrin bàtàrí ya rẹ̀ ó láwọn àlàfo àlùjìbìlì ya àwọn ẹgbẹ́ tó jẹ́ pé àdámọ́ ọmọ ènìyàn yóò jẹ́ kí yẹn ṣe lọ́kùnrin bàtà tó jẹ́ pé ìyẹn ni ẹ wàá ṣe wọ́n afọ̀hálù tẹ̀tẹ̀rẹ̀ ìyá bákan náà ó ní àwọn ẹgbẹ́ tó ní í ṣe pẹ̀lú òfin ẹ̀sùn àwọn ẹgbẹ́ tó ní í ṣe pẹ̀lú òfin ẹ̀sùn òun máa jọ̀rọ̀ ìbáàdà àwọn ẹgbẹ́ tó ní í ṣe pẹ̀lú òfin ìjọ́mọ̀nìyàn yóò máa jọ̀rọ̀ àdà àlẹ́bí máa ń jòkó ọwọ́ aláàjì lè kápá àlẹ́bí jòkó kí ló máa jẹ́ kí ló ìyẹn làwọn afáàmì pè ní súnẹ́nù zawari àwọn súnẹ̀ tó tún jáde fún torípọ̀lẹ̀ tó jẹ́ ájà yìí náà àbùgbójú bá fi wò ọdọ́ ta ti ṣẹlẹ̀ bàbá ní ájà àti náà ń jòkó ń tòótọ́ náà ṣe ń jòkó náà ń jòkó bá kan ojú wo láti wò tá a bá fi ájà wò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀dọ̀ ló ti ṣẹlẹ̀ ọ̀dẹ̀ sọ لقد كان لكم في رسول الله قدوة حسنة ìkọ́ṣe dáadáa wà lọ́dọ̀ yín látara àdúrà muhammad sallallahu alayhi wa sallam liman kana yarju allaha wal yawmal akhir sẹ́ni tó bá ń gbèrò kó ń bọ́lọ̀ pàdé kó yọ́nú tó ń tó ń retí pàdé dáadáa níwájú ọlọ́ tó fi retí kí àti àmọ̀ ń ga ànẹ́bì ni ó kọ́ ṣe ìlànà àdébì ni ó lò ìyẹn náà làwọn àbáàlù tó fowó pé yìí tó jẹ́ àádà yẹn náà àbáwọn kí ni ìdájẹ́ lẹ́yìn náà ìmí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kápẹ́kọ́jà àdébì lórí ẹ̀ bá padà máa ṣàlàyé fún rárá wa. alimam alamin aṣintisi wọ́n ń kan nínú tẹ̀síìrì wọn pinnu. ما كان يفعل صلى الله عليه وسلم gbogbo tá a bá ní sáré ní ma ń ṣe yẹ fẹ́ẹ́ dìde ńlá fẹ́ẹ́ ní nígbà ọmọ ènìyàn ló jẹ́ kó ṣe táwọn èèyàn yòókù náà ń ṣe wàá wà mùtàkùn làbá àti hayat inú nǹkan tí ọ̀rọ̀ ìgbàyégbà tó bẹ́ kéèyàn ṣe ni fi ákìlẹ̀ kànáàbì náà ń jẹun ìjọba sọ lẹ́ẹ̀kan pé àwọn kékeré ń wà níbi tí ò ní jẹun àìsàn mọ̀láìkà náà wá ọlọ́run aṣọ láì tẹ́tẹ́ tá a bá sọ mọ̀láìkà bẹ́ẹ̀ lè dúró sí i. wàtúrì bẹ́ẹ̀ ànábì náà máa mú. wàlẹ́ bákan náà lànábì náà máa ń sùn fàábà kúlù yẹ̀kọ́ àlù ìjà bàtà lè mùtàtọ̀ bàbá ti hàyà. ànábì ń ṣe eléyìí látara ń ti ilé ayé yìí ìdájọ́ ilé ayé ló gbà bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ sùn. sábà wà nẹ́bí tí ó sùn nǹkan mìíràn àtúnwá. àìsọ́rọ̀ ìwọ ọlọ́run nìkan ló sí ọlọ́run láta àkókò sínú tó wọ́n náà náà ò ní ètò gbogbo ilé pé yóò sùn tabalẹ̀ nìkan láti jẹ ìta tí ò sí sùn dé wàhálà lánàá ṣe láti alárẹ̀ yẹn kọ́ sùn lọ́wọ́ ẹ̀sùn sùn sùn àwọn sùn láti jẹ ìyí ìwé olùgbà mi bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ Muhammad bàkánà yẹn kọ́bùlà ó ṣe pé nígbà táwọn ẹbí dé àwọn wà níbi tí kò ní ó sì ń ṣe kó tó dà lẹ́bi náà kẹsàn án tó ọ̀rọ̀ ayé ló bà bẹ́ẹ̀ bọ̀yẹ̀ pàdù kúlò ìsáàlì gbogbo ẹnì kọ̀ọ̀kan alẹ́ là ń ṣe àwọn nǹkan yìí fàwọn adájú ìbá àti àfìlẹ́yà torí pé nípìnlẹ̀ yìí tó tọ́ ni ṣe wà ní ìtàkì ìtẹ̀sẹ̀rẹ́ oúnjẹ tọ́nà ń ní kó sọ pé ẹmọ ènìyàn lèmi náà bí ti ní ló ṣẹlẹ̀ sí mi. anílò Ibrahim alayhi salam onígbà ń tọ́jọ báyìí nípa àtẹ́tí ẹ̀ nínú sọ́ọ̀tù ṣọ̀ara. nígbà tó ń tọ́ pa ọlọ́run pé alẹ́ lè yòtẹ́ mú ní wọ̀nyẹ̀ sí i ọlọ́run bá ń fún mi ní nǹkan ń fún mi jíjẹ nípa kódà tí wọ́n ìgbà mọ̀rìtù tó bá rẹ̀ nípa owó ẹ̀sìn òun náà ni màá ń wò mí sàn àìpé máa rẹ àwọn àmẹ́bí ọlọ́run náà. náà tí a bá wá mẹ́lẹ̀ yìí a ní ní tí ó ṣẹlẹ̀ ní òpin méjì kódà bá tó tójú mi ìpè àtòpin mẹ́ta àwọn nǹkan tó yẹ pé ní yín kàtọ̀ ìpè àwọn nǹkan ló dání fúnra tọba lẹ́sìn ìwò ẹ̀ tí tọba ta ti àgẹ̀rẹ̀ débẹ̀ wàá mọ ẹ̀dẹ̀ lẹ́sẹ̀ níwájú ọlọ́run bákan nínú ẹ̀sìn ọlọ́run gbàlá ẹ̀ tó fẹ́yàwó kojú mẹ́rin lọ àwọn ilé àwọn èèyàn ní ìmọ̀ ń tẹ́lẹ̀ ìṣe fáánù fáánù bí ṣùgbọ́n tó máa ń nù ẹni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ̀nà fẹ́ gbà dìfẹ́ǹdì ẹ̀ sọ̀tánù ńlá anábà àwọn ọ̀sánlá ó yàtọ̀ sáwà ní áfẹ́sì yìí àti àwọn nǹkan míì bákan lọ́rẹ́ ilé sàrà fún ẹ̀dùn mo fẹ́ kọ́ tà lẹ́nu ṣé nílẹ̀ pẹ́ àbọ̀ ọ̀rẹ́ wo dé sẹ́ni kọ́fẹ́ fún ẹ ní ẹ̀mẹ́ ti sàrà fún mi mo fẹ́ kọ́ tà lẹ́nu. àkọ́kọ́ wàá sí àjẹrẹ láyé tó bá tó wá gbé rúrò rí ntọ́nù làbẹ́ lọ́rùn sọ pé lẹ́sìn máa tó jẹ́ àwọn àjọ ọlọ́gbọ́n níbi díà ló ń jẹ fún wọn. nínú ìtara pè ní nínú àwọn ẹ̀sẹ̀ tiẹ̀ tí èé ṣe tọ̀rọ̀ tẹ̀sùn سمع العقارب السجينية التي تحتمل التشريع àwọn ìlú àbẹ́ẹ̀kẹ́ ní iṣẹ́ ọmọ nìyẹn ní o ṣùgbọ́n ó tún fẹ́ farakọ́rẹ́ ẹ̀sìn téèyàn bá ń ṣe lápẹ̀lúwe kájẹ òsì a ní anílùwà Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń jẹun ìpìlẹ̀ oúnjẹ nínú àwọn súnmẹ́nù làádàá ádà ló gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n wọn débi wá sí sáìkẹ́ tó fi ń jòkó tó bá fẹ́ jẹun ìwọ wá fẹ́ kọ́ọ̀tì ànẹ́bì látẹ́sìn pé ẹ pé ìpìlẹ̀ oúnjẹ ádà ni a ní ádà ni wọ́n yà tẹ́nilú bá tẹ́nilú àtẹ̀sẹ̀rẹ̀ ó tún wá fara pẹ́ ìmọ̀ ní ẹ̀kọ́ ẹ̀sìn nínú òfin ẹ̀sìn fún oṣù rọ̀ mọ́ ẹ̀rí ṣé kò tẹ̀yìn bá kọ́sọ̀ lọ́ ní àwọn ọ̀rọ̀ kan nípa àṣekẹ́ àníbà Muhammad sàlá pé ojú òye kí a fi wò. wọ́n ní máa yẹ fàálùkù máa fà áláwọ̀ rọ̀túnlá rọ̀túnlá aláàtẹ̀bí lè àádá. nígbà tó yẹ bá ṣe tó yẹ pé ní ìjọba ilẹ̀ ló fi ṣe. wọ́n lẹ́yìn tàbí súnà kìí ṣe súnà. àbáyé lápẹ̀ṣe àlàn àti ìzáàrọ̀ mo lo ìfáà alẹ́ tí ó mú rò gẹ́gẹ́ lómi náà lọ́wọ́ àbúrò ẹ̀ ti ṣe túnà kí ló bá òun ẹ̀ fi ń rò káàkiri fíríkì wọn sọfánàlá alẹ́ tí ó rò gẹ́gẹ́ ní ìró yìí lòun mọ̀ sí jọ́ọ̀jì túnà káàlẹ̀ yẹn lè bá tó ìzárọ̀ wàrgà ìgbà nílò àwọn ìrọ̀sọ́lá yìí máa ń wọ̀ ó máa wọ ìzárọ̀ ó máa wọ rìdá wọ̀nyẹ́ lè bá tó lè ìmáàmà ní ti máa ń wé láwà ní. فنقول أبدا هذا ليس من السنة إليه في السنة لأن النبي صلى الله عليه وسلم إنما لبس هذا لأنه عادة لآل بلده. فقال لي شيئين láti bá ń tó wà ní ìbámu sí ń tó wà ní ádà àwọn ibi tó gbé ni àwọn náà làwọn alárúbáwá ẹni tó bá kàtàn alárúbáwá wọ́n rí kọ́mọ múra báyìí kó dà kẹ́sì tó dé pàrọ̀ ìzáàrù pàrọ̀ ìdáhùn sí bákan náà àwọn ọmọ orí láwà ní ẹni tó máa ń ka àwọn kútùbù sí yàrá ẹ máa rí àwọn kútùbù míì tó ń sọ̀rọ̀ nípa àtàn àlẹ́dàá ń sọ̀rọ̀ sọ́lá àbí àlùmọ̀gáàsì tó sọ̀rọ̀ pa àwọn ogun àlejò àpẹẹrẹ ọ̀sánlá ẹ mọ ẹbí bomi tó ti ń ṣàlàyé pé àlejò wé láwà ní báyìí àbá àwọn amòmìnir wé wà ní báyìí àwọn kèfèrí náà wé báyìí. yẹ pé eléyìí kò ń ṣe ìdá àfihàn ẹjọ́ ìdìpẹ́ lágbẹ́já ti ń ṣe sunna tó rán nígbà fún ọ̀sánlá ó ti ní ìṣesí àdámọ́. tọ́wọ́ tí wọ́n mi ní ara àpèjú ẹ̀ka ni kọ́kọ́ mú oní ìrìn àìmọ́mọ́tò táàmù sí láwà ní sáàpè ní ìṣesí lárúbáwá yìí. ara àwọn tó mú yẹn ti fẹ́ pé sẹ́ẹ̀sì ń jẹ sí mẹ́rin ẹ̀rí ẹ̀sùn bá ti rí lẹ́wà ní òun ló ṣe tún náà. lókè nípìnlẹ̀ yìí kí lójú bá ti wò bá a bá ní àpò pátápátá ipò sí. tẹ́lẹ̀pẹ́ ní ààrẹ ẹni tẹ́lẹ̀pẹ́ ní wọ́n lọ hadithi da'if láti fi bá tẹ̀lé pé wọ́n ní àlọ́ àmọ́ ìmú ẹ̀rọ láwà ní ti àwọn ni adé àwọn àwọn ló ba aládé ṣùgbọ́n ọba ní kílà wọ́n ní ọ̀bọ̀ oníláwà ní ẹlẹ́lẹ́yìí ò nílẹ̀ àtúrẹ́ tó lọ hadithi láti kalẹ̀ ìmọ̀ọ́mọ́ wọ́n tó bá fẹ́ẹ́ ẹni tó bá ń wẹ̀ tó mọ̀ sàrà kàrà tó bá sílẹ̀ sáfàrà ó ti di kìfìrí sheikh nẹ́tìlá nàìjíríà. ẹjọ àwọn obìnrin tá a lò lọ ohun nílé ìgbàgbọ́jọ náà jọ. àwọn náà fi ní wa pé ní eléyìí kò sí àdìsí kankan lórí ilẹ̀ nípa eléyìí. akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn bàbá wa náà látara pé ní ọjọ́ bá ń wẹ̀ láti kọ́ ni bẹ́ẹ̀ ní tí ò bá wẹ̀ ẹ̀rí ẹni kò ní láwà ní kò ní rògbòn abẹ́nu túlúbọ́. ẹni méjèèjì náà papọ̀ ẹ̀ ara pẹ̀pẹ̀tì kẹtẹ́gbẹ́ ẹmú irùngbọ̀n tẹ́gbẹ́ ìdájọ́ ti ẹni kíni ó yàtọ̀. sẹ́yárì tẹ ẹmu mọ̀ yìí ẹni ẹ̀ńkọ́rẹ́jì yẹn kó ṣe ṣùgbọ́n níbi lórí kíni tó fi ti ẹ̀mọ́. gbàgbọ́ sọ pé àwọn ẹ̀rọ tó ti kọ́kọ́rọ́ ẹ̀sìn ní ẹ̀rọ tó ti kọ́kọ́rọ́ ẹ̀sìn nígbà míì tí ó rọrùn ẹ̀rí àníbà àwọn ọ̀sán sọ́nà sọ fún àbúbákárá tó yẹ ká mọ̀ sọ fún ẹ̀rọ pẹ̀ àbábà náà fún mi lọ́wọ́ ṣe é kọ́ kọ́lọ̀ tó bá ní tó bá ní orí fún ní ojú kòkòrò ètè tẹ́ ẹ̀ ṣe o ẹ̀rì padà sáàrùn gẹ́gẹ́ tí wàá nà olùwáyà kan ẹ má padà sí lọ́rọ̀ báyìí mọ́ ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ipò tí nǹkan báyìí wà nínú ẹ̀sìn rẹ̀. ilé iṣẹ́ tí wọ́n wà láàárín àwa tí abúlà ń gbìyànjú àgbọ́yé lẹ́nu ní ti ń jọ́ọ̀jì ọ̀rọ̀ súnà mo sọ fún alẹ́ kan pé abá ní tìsí táwọn àbá wa sọ lánàá kọ́lọ̀ di arimọ̀ pẹ́ wọn àká ilé ìtì ẹ̀mẹ́ ní táwọn àbá wọn ní sórí alẹ́ súnà tó wà ní jàmá wọn àkàn sọ fún sáà ní sọ àwọn ìdíje tó lé ó ti fẹ́ di pàṣẹ méjì èyí tẹ̀ láti wé láwà ní sọ̀kánà ńlá ìyẹn tẹ̀ ní òtí ìdí agbọ́dọ̀ sọ̀ra pépé lè kéré lójú wa ó tó fi wájú ọlọ́run ọlọ́run wà látẹ́kù bí wà látẹ́kù bí mà ẹ̀sẹ̀tì fún àdìsínẹ́tì fún kẹ́dìbà iṣẹ́ mi bá ti ń gbá gbá bẹ́ẹ̀ mú mọ̀ ẹ̀lú káàbà halal wàhálà haram ilé halal ilé haram ní dìtẹ́kẹ̀rù wàhálà lọ ìkẹ́dìbà láti fi parọ́ mọ́ lọ ìtọ́ ẹ̀ kíkà halal àdìkà wájì ìkẹ́dì wájì sọ̀rọ̀ mọ̀gọ́dẹ pẹ̀pẹ̀ sí lọ́ọ̀fì yẹn ṣe mẹ̀ẹ́yà òṣùwọ̀n tó gbé kalẹ̀ tó mọ̀mọ́ tó wà ní súnà àbẹ̀ntí òsì ń bẹ̀. sọ̀tánàlá ìtòtò lè kọ́ ìtò àtẹ́lẹ̀ jẹ́ lómi ìrẹ́jú lọ́sọ̀fẹ́ni kẹjọ pé inú àwọn ọmọ dálà tí ó lè láàrin àwọn àfà látàyè ẹjọ́ wa ẹsẹ̀ mẹ́rin ní ìsìnbáàbò àlùjù òun náà àfà àdé lórí pé níta afẹ́ ni

àìmọye ìgbà bí ọgọ́rin àdúgbò bẹ́ẹ̀ lọ tá a kí lásán tá ti ni tá láwà nílọ. gbogbo eléyìí ọ̀rọ̀ tí kò rí bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ ti sọ̀rọ̀ jáfẹ́rẹ́rẹ́ ẹ̀rí ṣẹ́kù ọ̀sẹ̀mí àní ní táwọn èèyàn فيكون في أناس اعتاد ذلك فبرا لا لا أنا وقال كتابه àti tẹ̀lé bákan náà sọ abá fi kírun abá fi kírun kò sí yàtọ̀ ń bẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣesí ti ara ẹ di lágbèsí ẹ̀yà mi ṣe ìgbìmọ̀ bá nípa pé ìrún ta kí sáàbà wíláwà ní kí ni ìdájọ́ ẹ̀. àwọn ní àtọ́rọ́ àkókò gẹ́gẹ́ ìdílé ìmọ̀-ẹ̀mọ́ irun ta kí sáàbà wíláwà ní làhárà jàpì odi tó burú mẹ́ lẹ́yìn ọ̀rọ̀ abálẹ́ ìtàlẹ̀ àwòrán àtàn pé pèsè nǹkan ìṣe ẹ̀kẹ́ nìyẹn o lẹ́yìn ọ̀rọ̀ abá àwòrán orí táàrí táàrí pé ó lórí tẹ orí lágbáyọ̀ ìdájọ́ tó bẹ̀rẹ̀ ti wà ní yàrá ọ̀sọ̀ tọkùnrin. àwọn tó wá jà tẹ́lẹ̀ wọn níjà fún ìsìbáàlù káyọ̀ máa wá tọ́lẹ̀ sọ̀tánùlá. ó lé láwọn ará ẹlòmíì nínú àwọn mẹ́tàlásì ní ìdẹ́mi pé ní ọ̀gbọ́dọ̀ mọ́ fi nǹkan sọ́wọ́ ọ̀gbọ́dọ̀ mọ́ wí láwà ní nílànà ẹ̀sìn wọn. èrò tó bá tó bá wí láwà ní ó gbà pé èrò tí ò pé. bá a tó fojú sí ẹ̀wọ́ dáàbò ojú omi ìlànà lọ́jọ́ kẹ̀kẹ́ náà ní ọba mi fìlà kírun ọ̀yẹ̀dẹ̀ mùsùlùmí tó dúró déédé ọ̀pẹ́ bí láàrin ṣe jẹ́ mẹ́nu làádá nínú mẹ́nu làádá bẹ́ẹ̀ náà ni fìlà sáńdé wà. mọ́ṣáláṣí kan wà ní island fìlà sáńdé àwọn tó dọ́fìn ní méjì sẹ́wọ́n tó ọbẹ̀ ẹ̀mọ ọmọ ilé iṣẹ́ afẹ́ lòún fìlà. ìjọ tó wá kírun náà mo dé fìlà mo sì máa dé fìlà àwọn <laughs> àwọn ohun tí ó ṣẹlẹ̀ tó fà

sàwọn àkànnì mùsọ́lì àwọn ìmọ̀ọ́mọ̀ nìkanú ni àtẹ̀wà gbọ́ fún sẹ́yìn bá tiẹ̀ fún ṣùgbẹ́sì ìmọ̀mù wa ń kọ́ ìmọ̀mù tó borí sáà ní ọba yìí ọba jẹ́ mọ̀ọ́mù ni àwọn mọ̀ nfàdìgà ni abẹ́ni tó ń dáhùn àwọn mọ̀ àmú mọ̀ ni abẹ́ni tó tó lẹ́yìn ìmọ̀ọ́mù fàdáàkìn bàbá yìí kò ẹ̀mọ̀ wọn wọ́n gbé bàbá ní ṣùgbọ́n o nínú aláàbíbalẹ̀ ìmọ̀ràn mẹ́ta tí ó bá lọ gbé láwà ní kánà abdul ìyẹn gan ló dájú wàlá àti ìyàmà ìlà fọ́nlámà àná pàápàá jùlọ tó bá kírun fáwọn èèyàn wọ́n á dẹ̀ lo ẹ̀rí tọ́lọ̀ lọ pé kóso sí nẹ́fà kún ẹ̀yìn dàkó lè mọ̀ ẹ̀lò ẹ̀sọ́ yìí kó pé lára ẹ̀sọ́ kó ti pé náà yẹn wọ́n sọ pé ní ìpínlẹ̀ kínní nínú àwọn súnmọ́nù làádà ni ṣùgbọ́n sálẹ́bì ti ṣe torí pé ìkọ́ṣe rẹ̀ ń jó dáa ni ìyí tó bá ṣe ọ̀rẹ́ yẹn lórí wá gẹ́ káàkiri kọ́ṣe àmì sálẹ́bì mọ́ ẹ́ ṣe ń tó dáa ni ṣùgbọ́n ká gbé ju ipò tó wà lọ ìyẹn nìkọjá láti wà. irú ọ̀rọ̀ báyìí náà ṣe kùnà fún Al-Albani làwọn náà sọ nípa ọ̀rọ̀ àlè ìmáàmà wọ́n jẹ́ pé ìwà ìpè ní ìṣesí àwọn Lárúbáwá ni ṣùgbọ́n ìwọ mùsùlùmí sọ̀rọ̀ bá lè fi ṣe é tí wọ́n bá lè fi ṣe é ṣe pé tàmọ́ yìí ló wà mẹ́ wọ́n sì máa dá mùsùlùmí mọ̀ bá a ṣe pé níbi ìdí lárúbá rẹ̀ ṣe ó ti padà fún níbi ìdí lárúbá ó ti dìde sí àwa ta ni àwa mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ ní jótó àkẹ́kọ̀wé láwà ni kàrà àjótó àgbọ̀lọ̀ ìwọ́n ti di mùsùlùmí ó kẹ̀wé lẹ̀ ni kótó ajá ní òde kótó lọ sí táwọn máa ń lọ ẹ̀ẹ́dẹ̀ rẹ̀ nú ṣùgbọ́n ìsìlámù àkọ́rọ̀ rẹ̀ bàbá ní pàápàá jùlọ ó ti dà àtàwà mùsùlùmí tẹ́ ẹ̀ bá lè máa wé ṣùgbọ́n káwá lórí irun bàbá kan padà sẹ́yìn pé ẹni tó wá lórí irun gẹ̀rẹ́ tó wé pé tó rí irun gẹ̀rẹ́ tó wọ mùsùlùmí jù pẹ̀lú tí bá nọ́mbà tó tẹ́ tó fi ń kírun tẹ́lẹ̀ á pé mùsùlùmí ni. ipò táwọn àfáà tí wọ́n gbé eléyìí sí òun ni eléyìí ẹ̀rí kí á tún fi ọ̀rọ̀ àfáà àtàkùn náà ṣe é alwadi'i rahmatulah alayhi àwọn náà lọ́pẹ́ ní alìmọ́mọ́tò tó sábàrú min àdáàtì arab láwà ní wíwé nínú àwọn àádá àwọn lágbáwá ni àlẹ́sì àfọ́wà alìsílám ìsì islam dé tó wá fi rinlẹ̀ kò sáko ṣùgbọ́n kò sí lọ́rọ̀ ẹ̀yìn fún wa. àmọ́ àná àfẹ́fẹ́ lè ra àti sùn níyà ṣùgbọ́n ká lọ́kọ́ ti dé kó súnà bẹ́ẹ̀ tí o bá dé kó sínú súnà fàlà àtẹ́sílẹ̀ là á dé àtúnyẹ̀yà a lè gbé tí kòkó ti di súnà láti mọ ẹjọ́ jẹ tó gbódédé. tó ká mọ ìpìlẹ̀ ká tún mọ̀ sí ó wà ní ipò súnà náà làádà tí à ń sọ fúnra wa ni. bákan náà nígbà kùnú ṣe àpèjúwe ó lè ní hamlin àtọ̀ ká mọ ọmọ padà ní ọ̀dọ̀ àbúrò alágbáyà ti do ní súnà kí ló dé òní ẹ̀ ti ń kọ̀pá rìn ìtàwọn ẹ̀kọ́ ti kọ́ èèyàn ló gáàdì yẹn láwọn àní àkọ́pá ìlú ní fáàmì kò sí ìtúl táwọn àdùn súnà tọ́tọ́ àní ọmọ ní ájú wọlé ìgbẹ́ pé amújáde látara ti bá wọ súnà wà á dìbò sára kò sí lọ́wọ́ wọn. ọba ti mọ́pa ọ̀pá làá fi ń mẹ́ni sí onísúnà lọ́dọ̀ tí wọn ẹ̀rí ṣé kúlẹ̀ nígbà rà báyìí wọ́n ń sọ̀rọ̀ eré rẹ̀ pé gbogbo àdìsí tó bá rí pa ọ̀pá pé ká mọ́ padà ní orin rẹ̀ àdìsí tí orin rẹ̀ ní. wọ́n ní àtúnná tó hamlin asọ báyìí tẹ̀ ti wá mi pé ká mọ́ padà ní kóńtù muslim ìwà mùsùlùmí ni. àwọn kíníkà padà lè àmbíyá ẹgbẹ́ tó jẹ́ ẹ̀sọ́ àbí kíníkà fáwọn àdẹ́bí ọlọ́ ní súnẹ́nì àmbíyá ìjọba àtúmọ̀lá ọ̀fẹ́ ìwọ ló bá wọn wọ́pàá káàkiri ní súnà òtí ìpè ṣùgbọ́n àtẹ tó ń sára pé ilé ẹjẹ́ náà ní mo ní súnà náà èmi náà ti ń lé tìró tìró báwo ọ̀tánùlá. náà eléyìí ó tún gbajúmọ̀ láàrin àwọn èèyàn pé ẹ kó lè kéré láàrin tiwa ṣùgbọ́n a gbọ́dọ̀ máa dín àwọn nǹkan gẹ́gẹ́ àwọn sáláàbù ṣe máa ń wò ẹni ló ṣe nǹkan kò ní sọ pé òun kàn ṣe ojú ẹ̀sìn ni ó fi gbé kalẹ̀ pàápàá jùlọ ẹni tó ń pèsè síbẹ̀ orí báyìí ó mọ̀ pọ́ṣẹ rẹ̀ orí tẹ́lẹ̀ náà mọ̀ sí jọ́ọ̀jì súnà ẹ mọ àwọn nǹkan wọn gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ka nǹkan báyìí fún èyí tó jẹ́ súnà gidi ló pamọ́ fún ló pamọ́ fún tẹ́tà àwọn nǹkan yìí tí ń kípa àwọn èèyàn bíbí ìmọ̀ tó bá ti báyìí lóní súnà èyí tó jẹ́ súnà gidi kò ní mọ̀ ẹ̀ṣẹ́ Mustapha al-Adawi tẹ̀síìrì wọn hamlin atọ wọn ni latinle jaad nínú ayé mọ̀kan bishari pé èyí ò jákèrè ọlọ́run bá mọ̀ ó jìnà sófin ọlọ́run onígbé àǹtàkìlà àtọ̀ tọmọ ọmọ padà ń ti tòrùkọ gbogbo ojú ọ̀nà tó bá ń lọ wàlẹ́ ìtàlá kàfé àfa ìjà kò sáfà ní kẹgbó tí kò rẹ̀ ẹ́ alágbájá sára yín sí ọ̀rẹ́ pẹ̀lẹ́ àwọn pálíkì lè ń sìn ó ti dá àdúgbò kò lè rìn mọ́ ẹsẹ̀ ń dun nìyí. لو في مقدان أني قلتها ومن الجال أن تحول شيء الجبلي وسنة العادة إلى سنة العبادة لا أي ما كان بي سنة عدامة أبدا كان في موقع أني سوري بوكي مو قوة لا تنهي في سنة عبادة شو هذا ما جوز يعني توجه لوري لأن أنا دام محمد رسول الله أنا أرى أي مكان أرى أي مكان أرى كان كالتوم وقدان لا عليه lára nílá ànábì lórí dáà tó kánà ńlá. ó dá àwọn ọ̀sán tó fẹ́ jáde títí wọ́n tó fẹ́ burú jù yẹn lọ ṣùgbọ́n ọ̀nà tó fẹ́ gbà láyé ayé òṣèlú ló bẹ́ẹ̀ láyé òṣèlú ẹ̀dẹ̀ fún ẹni ìgbà àbọ̀mọ́ ní kẹsìrì ó tilẹ̀ gbomi fún wa ah, ẹ̀kọ́ ìgbà tẹ̀ wá gbé sí náà ni ìgbà là níbi ló ṣùgbọ́n ọ̀nà la. ẹni bàbá ràkúrú ló yẹ ṣé ìbora nǹkan ní ànẹ́bí ó ní tí mọ́tò bá wà ní dùn ya wọn nǹkan sẹ́gun láyé ànẹ́bí tó lè parí ẹ̀ wàyà lúkú mẹ́ta àtàlámù àtúndá àwọn nǹkan tẹ́ ẹ̀ sí ìmọ̀ sí tó ń bọ̀ ìró àtúgbọ̀dọ̀ gba pé ní àwọn túnbọ̀ náà àgbò túnbọ̀ báyìí tó ẹ̀bùn. ayé gbọ́ ọkọ̀ ojú omi jẹ̀bá tó lọ ló ń gùn ká ní ká ẹ̀yẹ náà fẹ́ jáde ìmọ̀ ọlọ́run jẹ́ káyẹ̀ lọ títí torí pé ní kòtẹ́ni tí ó bá kó fèsì kòtẹ́ni tó tẹ̀lé. kòrérò tó wà lọ́la. náà báwo pé ní فتحول حمل العصا إلى سنة عن رسول الله صلى الله عليه وسلم وتحب الناس على حملها. أو أي سنة

inú tí ó yẹ kí asọ́síyèsí ni. bákan náà nínú tí àdéhùn àwọn ọ̀sán sọ́lá tó máa ṣe tó bá jẹun a mọ̀ pé oúnjẹ ìpìlẹ̀ nǹkan jẹ ṣùgbọ́n àwọn kankan kò lè rọ̀ mọ́. bóòlù àlẹ́ ti fi jókòó adàlá àpòlò mọ̀tẹ́kì àmì èmi ìjókòó lẹ́yìn tí ó dín ní tí ó fẹ́ tí ó rọ̀gbọ̀ fún èmi ò fẹ́ bẹ́ẹ̀. yẹn náà àwọn súnà mi rọ̀ mọ́ àwọn iṣẹ́ ìbádà àtúndé súnà mi àdà ó rọ̀ mọ́ àwọn iṣẹ́ ìbádà nínú lọ́pàá lẹ́nu ìjẹun àwọn náà jẹun ṣùgbọ́n àwọn tó gbọ́dọ̀ lẹ́nu ìṣe jẹun àwọn ẹ̀kọ́ tó kọ́ àmọ́rí ní àdáàbì àdáàbì láti ìmọ̀ ọ̀nà bá gbà jẹun tábà olùmí láti muslim ní ìtòsúnmọ́ wa iṣẹ́ ọgbàtí jàbáyé àbárùn kaba ilẹ̀ bákan àgbàrù kaba ilẹ̀ láwọn ẹ̀kọ́ ṣùgbọ́n ìpínlẹ̀ oúnjẹ tá a fẹ́ jẹ kí ni ìpínlẹ̀ oúnjẹ tá a fẹ́ jẹ òun náà ni súnẹ́fìlà àdá ìyẹn ló pàtẹ́ pé ní náwó oúnjẹ tá a jẹ ó lè yàtọ̀ ó lè yàtọ̀ ànábì jẹun àwọn náà fẹ́ jẹun ni ọlọ́nàbì jẹ làbínú wọn ní ọmọ làbẹ́dá tó tẹ̀lé nítorí kára làbínú sílé o kọ́ agbèjọ́ adúlọ́ fún àbáwọn ìwà àtẹ́jú yẹ pé ní olóúnjẹ tó fẹ́ jẹ náà kí máa wò pé náà àtàwọn ìyá ti bò tún nàgẹ́ o ṣé tó gbajúmọ̀ láwùjọ wọn ni ó ti dá bàbá ń jẹ́ kájá adúnà ẹni síwájú nínú àfàhábà tẹ́ kó bẹ̀ sí wà nímọ̀ nígbà tó fẹ́ yàwó làbídò lásán ló lò ọ̀hán ní lẹ́mọ̀ fámìlì ìyàwó ẹ̀ lọ́dẹ gbogbo wọn ọ̀pọ̀ làbídò síwájú ọ̀hán lọ́n ṣe tún náà tó ká nàlá. anáà ń jẹun àwa náà ó jẹun ní ìtọ́ bá mu àníbi jẹ́bi lójọ́ ìgbésẹ̀ tó lẹ́jẹ̀ dọ́kù ẹjọ́ ajó tó jọ dọ́kù ní káńpẹ̀ ní agidi ní ìfẹ́ tó bá gbé lókè tó máa jà láǹgá ọmọ tó jà láǹgá lọ. wọ́n gbé kalẹ̀ lórí níbi tábìlì àdébí àwọn ọmọdé lọ́sọ́lá táwọn èèyàn ń jẹ nílùú ajá níbi ni a kò sí ń lu wa tó máa jẹ. ìyẹn bẹ́ẹ̀ tó wà nínú ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ tó máa jẹ. ìdọ́kàtẹ̀ etí kò sí lọ́dọ̀ tí wọ́n ni tuntun bá dá ata ẹ̀ka níbi náà mú gẹ́gẹ́ bí sáfọ́ fúnra pé bá táwù ní tó máa ń ṣe láwùjọ òun náà ń ṣe ẹ̀rí ìkan nínú àwọn sáfọ́ sọ̀rọ̀ ńjọ ìjọba ìwọ̀n lọ́kẹ́ aláàfà kan tí àánẹ̀ fún ẹ̀jẹ̀ tó bá gbọ́dọ̀ yẹn ilé ẹnu ẹ̀ ẹnu máa ń jẹ́ ẹ̀gán ẹnu àtọ̀kọ́ ní àná orílẹ̀ èdè kí ni ní máa ń lọ wá àti ètò di ẹrẹ dání àwọn náà ti lé ọ̀rọ̀ yẹn ni wọ́n lọ ń kẹ́rẹ́ dání ló bá di súnmọ́ ẹ̀ ti ẹ̀rẹ́ ọ̀ á di súnmọ́ ẹ̀ ṣòkòtò àlejò ìṣòkòtò rẹ̀ ṣe kí ni kò lò òkè kò ní yẹn mú torí pé òun jọ bẹ́ẹ̀ rẹ̀ ó ní oúnjẹ bá ń jẹ́ lu àtàbà gbé fọ́mọ ìlú mi yóò ṣe léṣe yóò rún nínú. ìyẹn ló fàtọ́ ìpínlẹ̀ àwọn àfáàmọ̀ tó ní nǹkan mọ́mí ìkìdá yẹ bá jọ fún adé kí náà súnmọ́ ìlà àádá yìí náà àwọn èyí tó wá pé ó bá fẹ́ pé ṣe tí wọ́n lọ́wọ́ máa jẹ máa pèpè síbẹ̀. ló fẹ́ ìbádà kan ní í ṣe yìí tó yẹ ká jù bó ṣe jẹ́ lèmi ló máa jẹ ló mọ̀ sí ọ̀pẹ́tì pé eléyìí láti máa mọ ní súnà tó máa ń jẹ bẹ́ẹ̀ arínú ọ̀sọ̀ hábà tẹ́tẹ́ ni ó ṣe ìlìsáàmù ara rẹ̀ pé tálẹ̀ bá tòun fẹ́ máa ṣe lẹ́nu Abdullahi bin Umar rọ̀jẹ́lá anhuma náà bí wọ́n mọ ọ̀dọ́ ẹ̀ tọ́jọ́ máa ń rìn gbogbo wa oúnjẹ bá rí máa ń rìn lọ sí ibùdó mọ́rùn mọ́ṣẹ́ alùpẹ́ iná òun mẹ́jì lónìí alùpẹ́ wẹ́rẹ́ ní àtúntò kó ní mọ́rin lọ́ngbà ni wọ́n kẹ̀ di adẹ́gẹ̀dẹ́ tó kẹ́ jòkó kó kásẹ̀ lórí ara wọn ẹ jẹ́ àlọ́ bàtà lè lówà láyé a àjọ tíráàbù ó dá èyí bí bó ti jòkó mo jókòó yìí. ó kẹ́lẹ́ oṣù kó kíná sílẹ̀ àmọ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ àbá yókù wọn ẹ̀ṣẹ́ kíni wọn ẹ̀gbá. ṣùgbọ́n òun nìkan jẹ́ àti fúnra rà olùsí tó yẹn nígbà láti wá wọn mọ eléyìí láti lọ mọ ta eléyìí lọ ní túnẹ̀ nínú àbá àwọn sọ pé ní tàmámì ìkìlá tọ́mọ bẹ́ẹ̀ ṣe pé pé ah, àlébìlẹ̀ ẹ̀ka pọ̀ ṣe kódà yìí ṣe sọ̀rọ̀ ẹ̀yẹ ṣùgbọ́n kó mọ̀ jẹ́ mí kàtọ̀ ìsì kó mọ̀ jẹ́ nǹkan ìtàkó nìkan lẹ́nu tó bá tún bẹ́ẹ̀ ṣe pé yẹn náà kò tún gbọdọ̀ ní dọ́làlù nínú kò gbọdọ̀ ní dọ́làlù ní àlébì ró ìlú nítorí wàá pè ní pé èmi náà máa ró ìlú ọ̀hún ló lọ fi iṣẹ́ ọ̀hún ló gbogbo ẹ̀ fi iṣẹ́ ìjọba àwọn tó ti kò gbọdọ̀ pé òfin kẹ́sì tó lè pé ọ̀gbọ́dọ̀ wọ táwọn ìṣòro àbọ̀ tí ó fi ẹ̀rẹ̀ láwùjọ tó yàtọ̀ táwọn èèyàn yókù ọ̀gbọ́dọ̀ wọ. bọ́bá tó lọ bẹ́ẹ̀ ṣe náà ó tún ní májẹ̀mú yìí tó bá tó wá fẹ́ àfẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ò tún gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀. àbọ̀lọ fẹ́ mọ ẹsẹ̀ làbídù nẹ́dọ́kọ̀ ọmọ ẹgbẹ́ ní tẹ́tẹ́ ó ní ṣúgà nínú wọ́n kọ́ fún ẹ ní àádà ànẹ́bì dùn àbúrò ìsìlẹ̀ àti ọ̀gá ẹ̀ṣẹ̀ wọ́n ti tún yapa ànẹ́bì làdọ́ rárá mọ́nìyàn àrẹ́rà mọ́nìyàn fámìlì ẹ̀dá tó bá kan sí wọ́n ní gbogbo ẹgbẹ́ lára bákan náà nínú tí a kò ti ṣàpèjúwe fúnra wa níbi tó ń jẹ ẹ̀rí kó ń jẹ nípìnlẹ̀ kí wọ́n á láti jẹ á lo alẹ́ àwọn ọ̀sánlá ó kí wọ́n máa kọ́ ìkálá jẹ́ tó yẹ kí a ti di tí wọ́n tó wọ́n bá fẹ́ ṣe tàmọ́mù lè ṣe dáa mọ́ ń nìkan ṣùgbọ́n wọ́n kọ́ pé ní ò bá ti kò dé àníbi àwọn ọ̀dọ̀ sọ́lá ó lu ọwọ́ ni wọ́n yà kẹ́kọ̀ọ́ pé ìkájẹ́ta ló fi ń jẹun pé yóò làbọ̀ yóò tún la ọwọ́ ìṣèjì àníbi àwọn ọ̀dọ̀ sọ́lá ni tó ti yẹ káwa náà fi àkíyèsí kámọ́lá alájú pé wọ́n àmọ́ pọ́n wọ́lá láàrin yẹn wọ́n àmọ́ pọ́n síbí ẹni tó bá lo síbí yóò gbó ni ìrọwọ́ lẹ́yìn náà àwọn oúnjẹ kan àti ẹgbẹ́ síbí lọ lè fi jẹ́ mọ́tò àwọn ẹ̀ka ó fi lè ṣìdá máa tọwọ́ bọ gbogbo ẹ̀ ṣùgbọ́n tí ọba fẹ́ báyẹn jẹ lóde ńkọ́ tó yẹ pé òjìlẹ̀ fẹ́ mu sọ pé nǹkan fẹ́ ẹ̀ta wọ́n lè ṣìdá ẹ̀rọ ọkọ̀ ti fi ni ẹlòmíì lára ṣáàtì tó tún dé nìyẹn ẹ̀fẹ́ wọn mú wọn òfin ti ẹ̀nìyẹn lára kò sí gbogbo ẹni tí ọba ti ṣe sí ìṣe kò sí nínú súnmọ̀ ṣùgbọ́n lẹ́yìn pé ìyí tó wà nínú súnmọ̀ lẹ́yìn táwọn obìnrin bá gbá yọ̀ǹda fún wọn fẹ́ wá kírun ẹ má ṣe kíni ẹ má bọ̀ fún wọn tí bìláàlù ọmọ rẹ̀ bàtà ẹ ti dín ó fi dojú kókò rẹ̀ ní obìnrin ní ti múra tí ó tọ́ fún wọn. mọ̀ tó nìyí àwọn obìnrin náà lọ láyà náà dà mọ́ bákan náà òjò tó sí lónìí alihamdulilayi tí ẹnìkan sí lẹ́gbẹ̀ẹ́ lónìí alihamdulilayi wa salatu wa salamu ala rasuli ó tètè pa jíjẹ àti fún lẹ́yìn sáyà kàdà alámọ̀nà rasulullah kò sí bá nàbì ṣe kọ́ wa ni má sọ báwọn. tó bí ọba tó súnmẹ́sùn ìbáda tó wọ́n eléyìí òsì ń bẹ ṣùgbọ́n ètò ń dáńtẹ́ fúnra rẹ̀ àlẹ́ rí ìwà yà tẹ́kọ́ níbi ìṣe ṣe yìí ẹ̀yin ẹ̀ máa tẹ̀lé mi bẹ́ẹ̀. náà síbi táwọn ń sọ yìí sátúnlé lò làwọn èèyàn gbà pé ní bídíà náà tẹ̀ wá lòun náà تلفني أتيابا ما تي يا سان سان سان سان جزاء من الخير بيجون بيجون كفارة وين المسائل العلمية المسائل العملية ما كم لا تكوسي بيتي تلفي أم جوزو تلفي كله فين كان عليكم يعني وزو عليكم وزو بالمسائل العملية عفوا tó bá ti jọmọ́rọ̀ àtijọ́ ó gba ẹ̀mí yẹn tó ló fi ń fi dídí jẹun tó ti kàfárà síyẹn náà ṣe àlùmọ̀tá inú àlè ìmíyà ni tí o tẹ wá lè kàdé ṣe kí ni kẹtọ́ ti kàfárà pé tó bá ti dídí jẹun tó sánú la ìkànnì ọmọ yàrá lọ rí ẹlẹ́nìkan tó pé ń darúkọ náà fà tó gbajúmọ̀ náà ni wọ́n wá pè nígbà tí wọ́n láyé ń bú rẹ̀ kẹ̀ náà yẹn wá ká ẹnìmọ̀ panu rẹ̀ àwọn láfaláfa wá pè wọ́n kánú ọmọ yàrá wá lọ́pọ̀ sí láti wà ń bẹ̀ ẹ mọ̀ ìbínú sẹ́ni tí tẹ́lẹ̀ àbátẹ̀ tó àtẹ̀rú dání o yẹ́nì wà kébèrè ní o ọ̀bọ̀dé tó bá ń lọ kàbá tó yẹ́nì tó bá lẹ́yìn ẹ̀rí sọ kẹ́lẹ́ lẹ́yìn ẹ̀yẹ kíkìtẹ̀ tó bá inú dídì kébèrè à ètí ìsọnù tọ́gbẹ́ àpọ́nlé ni pé alìmọ̀sáìlì ẹ̀yìnmíyà alìmọ̀sáìlì làmàlíyà tó bá wọn pírẹ́sì kò ní ṣe pírẹ́sì kàkàmá tọ́ bá wọn dájú lẹ́tọ̀ dáa ni wọn pé ká máa lo bíbí ká fi jẹun àti kálọ̀wọ́ kí ni ìdájọ́ ẹ̀ ẹni àlàákìlù mi nìyẹn jì ẹni tí ń fọwọ́ jẹun áwùbìnìmọ̀láì abẹ́yìn tí ń fi síbi jẹun àmìlẹ́jì ní súnẹ̀tìlà àádá kí ni wọ́n ń ṣe súnẹ̀tìlà àádá ni àádá ni tàbí fi jẹun tó bá wẹ̀ láti jẹun náà nẹ́bí onígbà tó fi jẹun ó ní tí wọ́n fi ń jẹun sọ̀kánàlá àwọn ẹbí ń jẹun àdébìtì ní ká pàwọ́ lá onígbà lè gbọ́lá bá ti fi nǹkan jí bọ́bá ti jẹ náà ló jẹ́ kí ni fáfà jẹ ẹ̀rù ní yóò rájẹ sínú nylon bag ìwọ́lẹ̀ sí kí ni ọ̀la ìwọ́lẹ̀ ń tọ́bi jẹun náà nìyẹn àdìsá níbi tó dá mi ṣe pẹ̀lú gbàdámẹ́ kíkọ́ kọlẹ̀ wàá ṣe ń bẹ̀ wọ́n dárúkọ ẹni tó bá ti lọ síbi ó ti di oníbídíà kí wọn náà wá kọ́ wọn àádá ni àbí súnmọ́tò lè ìbáàdà ààrẹ ló lórí kàfàrà yẹn lọ kí ló dé ó fi síbi jẹun ni tó ká nìlá àbí ó lọ àkíkọ̀ ni ẹ̀rí ẹ̀ tó bá lọ àkíkọ̀ ń ṣe ó ti dáná tó bá wà ní bíbí jẹun tó ká nìlá ó ti púpọ̀ tó bá bọ́ jẹ́ wá sí ìjọba kan lọ́kẹ́ tó bá bọ́ jẹ́ wá sí ó ti púpọ̀ wọn náà wá gbọ́ wá sí. ẹ̀mọ̀ irú tí àwọn ará ṣukúrọ̀ mustapha tó lò ní egypt nù àtẹ̀kírù tàtàlùsùlì yóò máa lọ ní wọ́n ń jẹ́ lọ́dọ̀ ìjọba ìwọ́n náà ìjọba ti báyìí wá ó wá gbọ́ ní ìwọ́n náà wá ti jẹ́ mẹ́ kébé rí ìwọ́n náà wá tún ní kọ́ńtàkì ìwọ́n náà wá tún jẹ́ àbáǹdù ọ̀wá sọ ọkọ̀ ìjọba tún gbé wọn náà ẹ máa wo jàmbá o tó bá kóra wọn sẹ́yìn ìlú fẹ́ owó ló kéré ni wọ́n lè dákẹ́ owó ìjọba yìí náà tó wọn mẹ́mẹ́. àgọ́ndà mú alẹ́ lówó ìjọba yìí mẹ́mẹ́ o ní ìbá wò tètè wọn ẹ̀ wí àwọn tó wà ní jẹ̀sáyẹ̀ ní Nàìjíríà kájẹ́mi ti gbórúkọ wá lùsùn náà ọ̀rọ̀ àti sálọ ọwọ́ ti kàn wọ́ báyìí ní sálẹ̀ yìí ò kéwọ́n àwọn ajáwó gbàdọ̀ àwọn èèyàn pẹ̀lú wọn ní tí wọ́n nà mọ́ àgbọ̀dọ̀ méjì ilé ní ọ̀rọ̀ síbi kìíní kan ojú àgbọ̀dọ̀ múlé nínú àdìsí ibùdó mọ̀tẹ́wòdì àlẹ́bí ni hálàkà ni mùsàlẹ̀ tìhún ẹni tó bá méjì lé koko ebi tí ibi tí nǹkan mọ̀jú tó lé mọ̀ pé wà yóò padà wó lu bákan náà ló sọ fún wa pé ní fàílẹ̀ ni mò ń bá ta ẹ̀rí ẹ̀sìn tá a kò tá a gbé kárí eré eré àtàjù sẹ́yìn ẹ bá ti kán là á ń dọ̀ kọ́tọ̀ a ibi tá a ń lọ àlédé bẹ̀ mọ́ o ẹ̀sìn tó lọ fẹ́ mú ẹ tí mo lé kókó ti kábà gbọ́ ọ̀lédé bẹ̀ o wà là bá ara àbùkọ ibi tó ń lọ ọ̀lédé ẹ̀sìn náà lọ lé kíní lọ lé rí gùn mọ́yì a ní ẹ̀ tó ti mú kókó kókó lánàá tẹ́tẹ́ ń bi sẹ́lù mi padà sílé ní tí ò dání ẹ̀ńtọ́nà bá tún ṣàánú yóò padà sí ìtúnà ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ni sọ́jà bí sọ́lé ìfọ̀rọ̀ akẹ́ ni ètò bá jẹ́ súnmẹ́tò làádà ká mọ̀ ètò bá jẹ́ súnmẹ́tò lè ìbáàdà ká mọ̀ kódà àwọn èèyàn náà tún nípele ó tún nípele táàbù mọ̀ tó ń jọ́ọ̀jì àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀gbọ̀n tá a sọ lẹ́ẹ̀kan ibi táwọn aláṣẹ èkó náà tán wá ní àwọn òtún gbọ́rọ̀ ti tọ́ ọ̀rọ̀

asúnnàtọ̀ mọ̀nàmọ̀rà súnnàtọ̀ àlà àpàdé ẹni tó bá fi súnnà ṣe àmìlò ara rẹ̀ tó ti gbọ́ yé dáadáa súnnà ló kọ̀ tó ẹ̀ lẹ́kọ̀ọ́ kọ̀ bẹ̀rẹ̀ hàkì kò tọrọ ní ọmọ jáde lẹ́nu rẹ̀ ṣùgbọ́n màmá amọ̀rọ̀ alhawa àlà nàfṣe ẹni tó bá gbé fẹ́ẹ́nu ẹ̀rí mọ̀nàmọ̀rọ̀ alhawa àlà nàfṣe ẹni tó bá gbé fẹ́ẹ́nu tọ́ka ara rẹ̀ bídí àná mọ̀ sọ. sódò wọ́n kálukú wa ká mọ̀ kó tá bákan náà nígbà mọ̀sánà sọ́lá nínú ìṣesí ẹ̀ òun náà ní wípé ní ó ní bí irun orí rẹ̀ ṣe rí alábi náà sọ fún anínú àdìsí kàtẹ́ ní mọ̀nkánà dáwò ṣàárò ẹni tó bá nínú pàlìyò kìrìmù kó pọnú ẹ̀ lé lánàbí sọnù tó pé èèyàn lòun náà ní ẹ̀mú kó pọnú ẹ̀ lé ẹ̀rí bó láti pọnú wa lé tó bá ti dá lu ọ̀nà àràm àdébàwọn sọ́lá ó wà nù ìṣesí ẹ̀ pé yóò tún lé ẹ̀ nìyí. yóò lè ara àwọn àdìsí tá a tò ní bí àdámọ̀ rẹ ṣe rí nínú yóò tún lè wọ́n náà wá ti tiẹ̀ lẹ̀ fẹ́ẹ́ pé lágbára ti tiẹ̀ lẹ̀ bóyá wá ti wúrà àbójá àdì tó bá pa kó tó tó lù mélòó jogi ni ó ti dẹ́yìn padà wọ́n náà wá ti tiẹ̀ lẹ̀ àwọn ọdún márùn kò débẹ̀ gbogbo ẹbí ta kókó adájọ́ ló tún náà lẹ́rọ àwọn a pé àwẹ̀ kan àbí iṣẹ́ olóore kan ló dìde ní òtí wà lọ́dún wọn náà bá ọlọ́run ti fà wá rúbi sí yìí àánú bá fi ṣe bẹ́ẹ̀ ìyẹn ó nípò tó wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀ inú àwọn súnmọ́nù àádá ni ó pọ̀ ṣùgbọ́n bá rọra ní súnmọ́nù ìbáàdà yìí tó jẹ́ bẹ́ẹ̀ ká gbámú ká dúró yìí tó jẹ́ súnmọ́nù ìbáàdà súnmọ́nù ìbáàdà al'ada tó jẹ́ ti àṣà nígbà mọ́tò sọ́lá tó wá pèsè sàbọ̀mù ní ìsìdá lọ pẹ̀lú mọ́jẹ̀mú mọ́fìnira rẹ lára mọ́fìnì ẹlòmíì lára pẹ̀lú mọ́jẹ̀mú pé kó fi mọ́jẹ̀mú ní kàtọ́ ìsìnàbí sallallahu alaihi wa sallam ẹni tí mẹ́tò lè báadà káwá dún ní mọ́ ká ṣe bá nẹ́jọ́ àwọn mọ́tò sọ́lá ṣe ṣe àwọn afá mọ́tò pé ní àtúnnàtò ni ó yege kágbọ̀yé ìgbẹ́ tó bá wọ yóò yege káàdì gbé súnà wa látọ̀rọ̀ kíni àdìsọ́kàn tó dáa àdìsọ́kàn láti kọ́kọ́ mọ ẹgbẹ́ onísúnà tó dúró déédéé ẹ̀rí tí a bá wọ sí àwọn àfáìsìn gẹ́gẹ́ bí ibùnà àbẹ̀fẹ́ ìdàkọ̀ ìràwá ní ọ̀rọ̀ fídíò ló fẹ́ sọ fún wa tó rọ̀ pé àdìkọ́kọ́ lọ́nu fídíò ẹ̀jẹ̀ àkọ́kọ́ yẹn yóò gbọ́ ọ̀rọ̀ àkídà ní. nìbàbù mọ́tẹ̀ sí kùmí àdìsínẹ́dú وتعتقده الأفئدة من na من وجوب واجبات أمور من ذلك النوم كما كما jẹ́ ká ti sọ́kẹ̀ ẹ̀dá àdòkó táwọn àfọ ní súnà sábà ní súnà tó lè ìbáyà ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn jẹ́bi ọ̀rọ̀ tí mo kọ́ kóńtìlẹ̀ kẹ́dùn Rajab al-Hanbali ló sọ̀rọ̀ náà nínú jáàmùlà al-Ulum al-Hikam jazakumullahu khair. àdìsọ́kẹ̀ àwọn àfọ àtẹ́kọ̀ọ́gbà kókó sínú súnà tí wọ́n bá ń kọ́ dágbé àdìsọ́kẹ̀ bá ti yege báyìí yẹn dágbére tí wọ́n ti ń ṣe ìrùkí ni wọ́n ti èèyàn dágbére fẹ́ nù kájá láti tọkàn wa dáa káàkì dá wa jẹ mọ́ alùsùn wà jàmáà káàkì farabalẹ̀ pẹ̀lú àwọn àfẹ́sìn ká farabalẹ̀ pẹ̀lú wọn ká kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ká mọ̀ wọ àwọn onírúurú bẹ́ẹ̀ pé ní ọ̀rọ̀ títí ó jẹ́ láti tọ́ inú wa lọ bá káàkiri inú afẹ́fẹ́ pé ní ọ̀rọ̀ rùbíyà ó pè sẹ́mi ìyáná ó lọ tẹ́gbọ́n dọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bá ní bọ́ọ̀tù pẹ̀pẹ́ ibi tí ó ti bẹ̀rẹ̀ ibi tí ó lè kéde tí ó parí ẹ̀sìn náà yìí. àwọn tó ń tà lóra lóde ní kíná sọ nínú ẹni ọkùnrin ilé alẹ́ láì náà ni. wọ́n sọ pé ara nàìjíríà ń de nǹkan náà ń fi pamọ́ o wọ́n de nǹkan ni ó wo sẹ́ni wọ́n pe nǹkan mi nílẹ̀ ìtọ́lọ́ ni àbíjọba yìí náà ni kálù sẹ̀ríà yìí náà ni. wọ́n tó wà ní kólórí lo sẹ̀ríà tó bá bọ́ sí gbẹ́dẹ́ adé tó sì lù kí sẹ̀ríà lónìí ẹ̀ṣẹ̀ kọ̀rẹ́ẹ̀tì yìí lẹ́yìn gbẹ́dẹ́ tó ń gẹ́ o ṣẹ̀ríà ò ní ká gbé báwọn. ṣùgbọ́n tí yorùbá fara balẹ̀ nìyẹn máa ń ṣe báyìí ẹlòmíín náà lẹ́mí dáadáa bẹ́ẹ̀ tó bá sọ orúkọ báyìí lòwó súnmọ́ fẹ́ àárín ilé gbọ́ sún náà yé kájẹ́ kí àtijọ́ wa ká gbọ́ yín lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì dáadáa ká fi jòkó dì wọ́n gbogbo ohun tí ò bá yé wa ń bẹ̀ ká béèrè ẹ̀rí àwọn afá wọn fi ọ̀rọ̀ àdìsọ́kẹ̀tẹ̀rẹ̀ rárá bákan náà àmọ́ àwọn iṣẹ́ tábà lé kàjẹ́kọ̀dà kájẹ́ kó da káwá lọ kò tí kọ̀ọ̀kan wà kámọ ipò tí kọ̀ọ̀kan wà pé ilé ipò rẹ̀ rẹ̀ o ẹni tó bá ti báyìí báyìí àti tí ò bá ti lè ó wà lọ́wọ́ ewu o lẹ́ni tí ó fi ràn ọ̀rẹ́ yẹn lẹ́sìn ọ̀rọ̀ pé ìdùnnú eléyìí àní fojú kékeré wò ó torí pé ní anábà wọn sàlá ó sọ̀rọ̀ tó lé pa rẹ̀ gan pé kéèyàn máa fi rún lẹ̀ bákan nígbà tí àwọn apèsè rí jẹ́ ọmọ ẹgbẹ́ ọlẹ́yọ̀ gbé ìdàgbé àwọn kí sọ lámúnẹ́kú mílẹ̀ ni mo sọ léèmì àìkírun ẹni kékeré mọ́nu

sábà sọ̀rọ̀ tẹ̀sán ó ní ìdájọ́ tó ojú tààrà pa àkókò ní ṣùgbọ́n ètò jẹ́ pé ilẹ̀ tó jọ ọ̀ràn yẹn gbé síbi tó wà. sọ̀ká tó máa ń wo àwọn tó yẹ pé ní àwọn náà wọ́n tún gbé àwọn nǹkan ní ìsíwájú tí ò yẹ kẹ́gbẹ́ síwájú lọ́nà bíbí àti wọn ẹ̀yẹ̀ lé ní ọmọ síbi tààrí àti sọ fún àyàn kẹ́kẹ́ mọ̀ ọ̀ràn yẹn ìwé ní kúlẹ̀ mọ́ ìgbà wàá kókò sọ́rọ̀ ẹ̀yẹ wàá kókò sáwọn ẹ̀nà wàá fìlì jẹ́wọ́n tó wà ní àdìsí kúdù abdi ẹrú mi tó ní súnmọ́ mi bìṣẹ́ ní àhábà iléyà bìṣẹ́ ní àhábà iléyà mímọ̀ sàrọ̀tù àrẹ kò ní súnmọ́ mi tí nífẹ̀ẹ́ sí sí nǹkan kan ju tí mo ṣe lọ́rọ̀ yẹn lọ ẹ pé kò lè sí ń tọ́ lè fi súnmọ́ lọ tó tọ́rọ̀ yẹn mọ́ sí nǹkan ọ̀rọ̀ yẹn ẹ̀kọ́ máa kọ àwọn súnmọ́ súnmọ́ mọ̀ndúbù fi mọ̀ndúbù lẹ̀ kọ́ wá máa kọ àkọ́lù ṣe ìdáàbò pé mo bá kù ní ní ẹ̀rọ wọn àtọ́ká àti ìbá kékeré náà mọ̀ wí láwà ní ẹ̀tọ́ ló fẹ́ kó mọ̀ wí láwà ní o ní lẹ́yìn tẹ̀sẹ̀ sí bí wọn náà ti mọ̀ ó yẹ kẹ́yìn náà mọ̀ létí ró àní mọ̀ létí ró báyìí mọ̀ lé ṣùgbọ́n pípọ́ bá rò pé ìyẹn lọ́tún mọ̀ ẹjọ́ jù pé ẹni tí ò bá ṣe kò tí ì ṣe súnà nígbà àmọ́ odòwò wa bákan náà ni mọ̀ àmàlà títà ríra wa láti rí dóní súnà ní kágbọ́ yé dáadáa súnà tó wà ní ilé ìnáwó ìyẹn ní ibùdó rọ́jà bùdókà àmàlà iṣẹ́ ẹgbẹ́ àwọn àfẹ́ẹ̀tì òdèdì kankanlẹ̀ láì sọ sábà lónú rìsálà mọ́tìlù rìsálà ibùdó àbí zayd al-Qayrawani ní sálífọ̀rọ̀ àkídà bẹ̀rẹ̀ ẹni tó kò bá wọn lórí ẹ̀ ó gbé lórí àwọn ọ̀rọ̀ fífi ẹ̀rí ọ̀rọ̀ ìbádà bó láti jọ́sìn ó kó lórí ẹ̀ ó gbé lórí muhammadu kájẹ kó jẹ́ bẹ́ẹ̀ ti ti gbé kalẹ̀ ṣùgbọ́n gbogbo eléyìí ó ní í ṣe pẹ̀lú pé ní kájú táwọn àfẹ́ẹ̀sìn kẹ́sàlàyé rẹ̀ fún wa ká mọ́kẹ́jú ká mọ́kẹ́jú torí pé ní ìkánjú ló tún máa ń sọ̀pọ̀lọpọ̀ yẹn pàápàá ẹ̀ka náà ti jàpá ẹ̀ka máa ti wá sí subhanallah àwọn náà ti máa tẹ́wù ìkọ́nù ọ̀sálà ó ní máa tún sa àlímọ̀nì ó ní ní máa sì lọ́ọ́ máa jẹ́ máa sa àlámùsà lópin ìgbà tó bá ń kọ́ mọ̀. wọ́n yí bá sàgìlẹ̀ ìgbà tó wọn bá rí tọ́ọ̀tì tó dájú ó ń tajà ìlà ìjọ ló di aláìmọ̀kan aláìmọ̀kan kan bẹ́ẹ̀ kò tí ẹ̀ rárá alánà wọ́n yẹ pé lọ́ọ́ fi máa ìwọ lọ́ọ́ máa wá fún àwọn èèyàn pé ìwọ lọ sí báyìí ìwọ lọ sí báyìí ìwọ ìmójú ẹ̀sìn. ọ̀sùn náà fẹ́ ti tọ́lọ̀ obì èyí wọ́n àwọn òpínlẹ̀ kùnú tẹ́ ní àyẹ ni àbúrú kọ́lù sọ́fánàlá àwọn ẹgbẹ́ ara ìdádúgbò lọ́sẹ̀ kan kí ó làjá àtúnṣe ẹ̀rù ní ọlá tó bọ̀ yóò mọ̀ ìwòyí eré àrùn ìwò yìí tó ní fún náà sọ́fà nígbà ìwò tó ń pè ń tọ́jú kí ìfọ ara rẹ̀ bíi ìyọ̀ rí mu ẹ gbogbo ọ̀là ẹ̀ta lálẹ́ tó bẹ̀ látọ̀ ìtìkọ́ tó àlejò àmọ́ ìlú àwọn sùlù gbogbo ilé ìjọba wọn ẹ̀tọ́ mọ́

wọ́n ní sí sọ̀rọ̀ ìbọ̀kárí fún àbójú mi kẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ tẹ́tẹ́ adójú mi láàrin búra sí. títí wọn ní lọ sí ń kà bára àwọn èèyàn lọ sí ń fún wọn yìí. ọlọ́run níbi wá nìyẹn kájú ó ti òfin ọlọ́run ká sì gbé ọ̀kan sí ààyè rẹ̀ tá a bá ti báyìí láti máa jẹ́ hakeem ọ̀jọ̀gbọ́n yẹn tó mọ ibi tí ó yẹ kó gbọ́wọ́ sí tó mọ ibi tí ó yẹ kí ó gbé ẹsẹ̀ sí àwọn afáà nínú ẹ̀sìn wọ́n tìrìtì àwọn èèyàn tó ṣe kí ni bó ṣe yẹ

ọmọ ènìyàn ni wá gbogbo ìdájọ́ wa wá ti ṣe èyí tí ó mọ ẹ̀rọ gbé wa mẹ́tò mọ́ tí wọn náà bá dúró ní sọ́rí ẹ̀kọ́ dúró sí onímọ̀ sí àwọn eléyìí abẹ́lẹ́ ọba sọ́nà wa tààlà kó sàmì ẹnìkọ̀ọ̀kan wa kí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn wa fún wa àtìbẹ́lẹ́ ọba sọ́nà wa tààlà fún àwọn asátìrà wa ìwà náà ṣe agbọ́dọ̀ mẹ́kọ́nà jẹ́ pé ó ṣe àǹfààní fún wa èyí tí ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ kọ́lọ́wà fún ìta ìkórè rẹ̀ wá èyí tí ó wá bá mú kọ́lọ́wà sánú àtàlá ẹgbẹ́ tí ó ti àǹfààní fún aláyé àtọ́jọ́ gbòdì àti àmà áàbà wàsálàlá wàsálàmà aláàlú bíi ìyá Muhammad wà á làá níbi wàhálà bẹ́ẹ̀ Thank you.